هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة <clears throat> وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أتوقف الله أشيء الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي في أنا الله سبحانه وتعالى بجدي لكل ما جاء أتي عنه فنبوبو وبلاي يا صلاتنا مبعوث على إلي النبي أتي عن صحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí ó fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama àlẹ́yìn náà a ní òní òun náà ni a fi máa ń ṣàlàyé síra Umdatul Ahkam níbi tí àwa bá kí ó dé báyìí òun náà ni kìtàbù sọ́lá táwa wà ní báàbù lẹ́lẹ́mọ̀wákì ní báàbù tá a ti ń sọ̀rọ̀ nípa almawakì àwọn tó ní ṣe pẹ̀lú àsìkò irun àwọn àsìkò irun wa a gbọ́dọ̀ mọ̀ alqur'an òun ló sọ fún wa. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا القرآن ni dájúdájú ìrun ta ní kẹmọ́ kí كانت على المؤمنين bó ṣe jẹ́ lórí àwọn olùgbàgbọ́ òdodo ni pé kitaban ń ta ti kọ lọ́rọ̀ ẹ̀yàn lé wọn lórí موقوتا ta kọ̀sìkò sí ẹ̀yìn yóò wájú pé ọba ẹlọ́rin mú kọ́ọ̀dù ilẹ̀ ìwọ̀ lọ́wọ́ chájì rẹ̀ bẹ̀rẹ̀ kìtàbà mawqutan ìta ti ṣe ní ọ̀ràn yẹni tàwa fi àsìkò sí a sì máa wa Islam ẹ̀sìn tó wá láti sánmà tó sì wá pẹ̀lú manual bẹ́ẹ̀ ti ṣe rèé bẹ́ẹ̀ ti ṣe ìgbà rèé báyìí ẹ ti ṣe báyìí lẹ ti lò ó tọ májẹ̀mú tiẹ̀ wá ni pé kò sí ọgbọ́n kan àbí àbùjá kan àmọ́ náà àbáyọ kan tẹ́ bá padà wá discover lórí tọ́nà wọn bá bá gbé kalẹ̀ tẹ́ẹ̀dù wá gbé tọ́nà kalẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀ o tọ́lọ́ ò tẹ̀lé nínú ètò ilé ayé èèyàn lè gbé tiẹ̀ kalẹ̀ nínú òtò ilé ayé mọ́kìbọ̀ inú bẹ̀. èèyàn lè gbé tiẹ̀ kalẹ̀ nínú ètò ilé ayé káwọn èèyàn tá a sì gbélẹ̀ fún padà discover ọ̀nà míì alọ́nira mọ́tò lápẹ̀júwe ọ̀tọ̀ wá ní báwọn èèbó tí wọ́n gbé mọ́tò kalẹ̀ tí wọ́n fi bá dún àti báyìí ẹ ti ṣe o báyìí ẹ ti ṣe o eléyìí gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ o ẹ̀rí kìíní kan bẹ tí wọ́n ń pè ní thermostat láì ẹni báwọn ìlú àwọn òfìsí bí mọ́tò wọn àwọn mẹkáníìkì tí wà ní nàìjíríà nínú táwọn máa ń ṣe ni pé wọ́n máa ń yọ kúrò ní ìwọ tó bá tó ní mọ́tò rẹ tó ti yọ kúrò rà ẹ̀ ní ìgbádùn rẹ dáadáa àfi kẹ́ ẹ yọ thermostat kúrò bẹ́ẹ̀ ẹ̀rí ẹyin táwọn ti padà ó sì yọ kúrò tó mọ́tò ó ṣiṣẹ́ gbọdọ̀ ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá ti yọ táwọn tó gbé nǹkan wọn lẹ̀ tó bá ti yọ kúrò báwọn máa ń padà ní side effect tí ò dá náà lórí nǹkan náà àmọ́ ní ohun ètò ilé ayé ni gbogbo yẹn kọ̀rọ̀ sí tó ṣe mọ́tò lẹ́nu déédéé tó sì wò yín ẹ má sí lẹ́nu déédéé náà ni àmọ́ Islam ó wá látọ̀dọ̀ Ọlọ́run nǹkan kan ò gbọ́dọ̀ yí padà níbọ̀lọ́ wọn bá ti gbé nǹkan rẹ̀ kalẹ̀ ẹ̀ẹ́ báwọn bàbá wa kan ti wá máa ń fi rèé nínú Islam kò sáyé àwọn bàbá wa náà wá sọ pé táwọn bàbá mi ó bá sọ pé sísọ pé wọn yóò wá máa tẹ̀lé Ọlọ́run sọ pé yóò sì máa tẹ̀lé ànábì sọ pé àmọ́ àwọn bàbá wa sọ pé àtúwárá kọ́lẹ̀ ọlọ́run náà sọ pé àwa ni ẹ àwọn bàbá wa ṣe jù wọn nù ẹ àní ìlú ọlọ́run sọ tiẹ̀ nù à níbi táwọn bàbá wa lẹ̀ ọlọ́run ṣáṣá wa o kó sì ṣe àmójúkó òkú ẹnì kọ̀ọ̀kan wa kó sàlékún àgbọ́yé fún ẹnì kọ̀ọ̀kan wa. àwọn àsìkò oorun wa bá a ti gbọ́dọ̀ máa ṣe ò gbọ́dọ̀ yàtọ̀ sí bọ́lọ́wọ́ bá àtàlẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam bó bá ti ní a máa ṣe kò gbọ́dọ̀ yàtọ̀ rárá bí ti lè ní kékeré wọn. ìtọ́nà bá ní a ṣe la gbọ́dọ̀ ṣe ìdá ànábì bá ní a ṣe la gbọ́dọ̀ ṣe a sì dúpẹ́ lọ́dọ̀ náà pé ọ̀làjú àgbọ́yé Islam ọlọ́run ti ní kó máa múlẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀ máa rẹ́ lómi ìjó bí àwọn kàwú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bákan ògbọ́dọ̀ yí padà àdàgbẹ́rọ yọ̀rọ̀ àsìkò bí ti ń pariwo tó pé ẹni bá kírun lágbo kan nírun ẹni ní ni gbogbo mọ́sálásí bẹ́ẹ̀ ni wọ́n wọ́n lé fún ní ká kírun lágbo kan ìrun àsùbá gbogbo ń tá a mọ̀ níbẹ̀ yorùbá ìtẹ́lẹ̀ ní pé kì í kọjá quarter to six ẹ gbọ́dọ̀ ṣáájú rẹ̀ sí ẹ gbọ́dọ̀ kì í kọjá quarter to six àmàlí gbọ́dọ̀ lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ mọ́sálásí lè ní ọ̀gọ̀rọ̀ ní ohun ní ìtò pọ̀jù ní bá kókó mọ́sálásí ilẹ̀ Yorùbá jọ àṣùbá oníkọ́tà tó six ẹni kó ti níye ojú kálukú náà ti ńlá ojú wa gbọ́dọ̀ mọ́ wá ńlá dáadáa àwọn ibi tó kù sí tẹlomi ìdè pé adúlímí ti ṣe oníbirú ọ̀run aṣọ ẹlòmíì ti gbà pé kò sá gbọ́dọ̀ kọjá aago náà ni mọ́sálásí èyí tó bá àwọn àṣùbá tásìkò rẹ̀ fi lè máa yípadà tọgbà yóò tó bá ìrun zuhur tó lè máa yípadà tọgbà yóò ẹ̀ẹ́ká ni náà ló ṣẹlẹ̀ tásìkò àásùn a sì gbọ́dọ̀ jẹ́ kí òun náà kò yẹra wa ọlọ́mọṣá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àdéhìkì tí à ń ké lọ́wọ́ tá a tún ṣe àlàyé rẹ̀ lọ́wọ́ ó ní àdéhìkì abin bin hal sayyar ibn salama رضي الله تعالى ọlọ́mọṣẹ́ bàbá wa yọnu sí òun là ń kí lọ́wọ́ láti wọ́n ti ṣàlàyé àwọn àsìkò òun a ti ṣàlàyé àsìkò òun fàjẹ̀ ìrun àṣùbà bóòdì ti ń wọlé ìrun lúrù bóòdì ti ń wọlé ẹgbẹ́ wa ṣe yìí bí ò bá wá yí dáadáa nínú ibi tó làjú títí dé gbogbo àwa tá a mọ láwọn fóònù àfọwọ́ra yìí tá a mọ ní lọ́wọ́ kákọ̀bọ̀ sórí youtube náà ni wọ́n náà ní tẹ́ẹ̀bẹ̀ time of sola time of zuhu yóò gbé wá pàṣàrà yá àlùfájà ní ìmọ̀ ń yọ báyìí yóò rí báyìí yóò rí báyìí tó bá tẹ̀ sórí youtube yóò gbé wá mọ́ tí yóò mọ̀ rí pé ó kéé ìṣẹ̀lẹ̀ ìtìlí rèé sùkàlì mọ̀ bí tí ọlọ́run ti sàánú wa dé láwùjọ wa léwu àwa ló kù káwa náà ká sàánú ara wa sọ àmọ́ tẹ̀síwájú lọ ní báyìí ọ̀rọ̀ tí èsì tọ́lọ́ tí èsì tàdábì ọlọ́dàkùn bá ju tẹnu wọn jáde rẹ̀ ọ̀rọ̀ fẹ́nu àfa oníwàásí olùkọ́kọ́ dárọ̀ bẹ́ẹ̀ ọlọ́dàkùn bá sọ̀rọ̀ wà lọ́rọ̀ fẹ́nu gbogbo dábàá sọ lóko yìí ọlọ́mọdé àṣẹṣe lédè qala Allah qala rasuluhu qala sahaba sẹ́mu. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ba'd an abi minhal سيارة السلامة قال دخلت أنا وأبي على أبي برزة الأسلمي فقال له أبي حدثنا كيف كان النبي صلى الله عليه وسلم يصلي المكتوبة فقال كان يصلي الهجير التي تدعونها الأولى حين تدحض الشمس ويصلي العصر ثم ثم يرجع أحدنا إلى رحله في أقصى المدينة والشمس حية ونسيت ما قال في المغرب وكان يستحب أن يؤخر العشاء التي تدعونها العتمة وكان يكره النوم قبلها والحديث بعدها وكان وكان ينفصل من صلاة الغداء حين يعرف الرجل جليسا وكان يقرأ بستين إلى المئة عن علي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال قال يوم الخندق ملأ الله قبورهم وبيوتهم نارا كان شغلونا عن صلاة الوسطى حتى غابت الشمس وفي لفظ لمسلم شغلونا عن صلاة شغلونا عن الصلاة الوسطى صلاة العصر ثم صلاها بين المغرب والعشاء وله عن عبد الله بن مسعود قال حبس المشركون رسول الله صلى الله عليه وسلم عن صلاة العصر حتى مرت الشمس أو اصفرت فقال رسول الله صلى الله عليه وسلم شغلونا عن الصلاة الوسطى صلاة العصر ملأ الله أجوافهم وقبورهم نارا أو قال حشى الله أجوافهم وقبورهم نارا عن <coughs> ọlọ́run mọ́ta wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àsìkò sọ̀látọ̀lá àsọ̀ nígbàwó ni ma wọlé àti ṣàlàyé àwọn àsìkò ọ̀rọ̀ tó òun náà máa ń wọlé níjọ́ tí zillu ṣe bòjì nǹkan bòjì tó ṣe pé bí èèyàn bá dúró báyìí <coughs> ṣe pé bòjì ló máa reflect nílẹ̀ rẹ̀ tá a bá gbé object kan kalẹ̀ báyìí nínú ọ̀rùn a rí pé bòjì rẹ̀ ó ṣe kínú yóò yọ rẹ̀ tọ́yì ìran asọ̀tọ̀ ó wá máa ń wọlé nígbà tí gbòòjì nǹkan tó bá ti ṣe déédéé rẹ̀ nígbà tí gbòòjì nǹkan tó bá ṣe kí lápẹ́ yìí tó bá ti ṣe déédéé rẹ̀ ìyẹn ni pé inter object tá a rẹ̀ reflect sílẹ̀ lẹ́yìn tẹ́ bá mẹ́jọ object yẹn tẹ́tún wá wọn bòjì tí ń bẹ ní ilẹ̀ ẹlẹ̀ yẹn tẹ́ bá wá kó méjèèjì papọ̀ tẹ́ bá ti rí pé ńgbà tẹ́ wọn ìsàlẹ̀ tẹ́ wọn yìí tó ọjọ́sì tó dúró tẹ́ wọn bòjì rẹ̀ tó wá lẹ̀lẹ̀ tó bá ti ṣe déédéé ara wọn àsìkò òun àásọ̀ ó ṣe kí ló dẹ̀ mọ́ òtítọ́ náà a rí àwọn ẹlòmíì nínú àwọn àlùfáà gẹ́gẹ́ bí alimam abu hanifa alayhi rahmatullah àwọn lé tí èèyàn bá dúró báyìí àbá gbé ọ́bjẹ́kìtì kankan lè báyìí bòjì rẹ̀ tó rìflẹ́kì yẹn kó tó lè di pé áfírí tó yóò jẹ́ pé bòjì yẹn ti wà ní ìlọ́po rẹ̀ méjì tí n bá dúró báyìí gbòjí wá yọ́lẹ̀ rẹ̀ kẹ́ tó lè sọ pé áfírí ti tó lọ́dọ̀ àbúwà ní fáláwí wọn gbòjí tó wà nílẹ̀ kẹ́ bá wọ́n yóò ṣe déédéé dúró tèmi mélòó ìdúró méjì eléyìí ọ̀rọ̀ al Abu Hanifa alayhi rahmatullah meanwhile wọ́n ní understanding kan náà lọ rí gbọ́ inú hadith gan àwọn gbọ́ǹda sáńtì nǹkan yé nú ọ̀rọ̀ kan tá ànábì sọ ni ṣùgbọ́n àkọọ́lẹ̀ sí mẹ́ látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam onígbà ànábì làámọ́lẹ̀ paragada ìrun àásìrì o nígbà tí kò jí nǹkan bá ti ṣe déédéé rẹ̀ ẹ dákun ànábì wa la ọ̀rọ̀ mẹ́lẹ̀ báyìí bikini ṣìlì ó wá sọ̀rọ̀ níbi kan ẹnìkan wá ọ̀ndàstáǹdì nǹkan nínú rẹ̀ eléyìí ti jẹ́ màfúhù ní tó gbọ́ yẹn sọ̀rọ̀ bọ́ ilé ń jẹ́ mọ̀túkù pé ẹ̀ńtọ́ fẹ́ gbọ́rọ̀ rẹ̀ yé sí bá mi ó ti lanu sọ pé nǹkan báyìí ni òun sọ èwo lọ̀rọ̀ ní méjèèjì jọba ìbọn ayọ̀à ìntẹ́ni mi sọ ni ayọ̀à bẹ́ẹ̀ ni wọ́n lọ́rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tá ànábì ti sọ ni understanding relate àrí àà nítorí jẹ́ pé ìtọ́ understanding yẹn definitely ìwọ lọ sí ànábì gbọ́yé ìta ànábì sọ gangan ni pé tí bòòdì bá ti ṣe déédé ara wọn ṣé àdìsí ṣe nínú tó pọ̀ lórí ẹ̀ látọ̀dọ̀ àwọn sàhábà wọn ló láyà àléhìn tí wọ́n gbẹ̀gbà wá ti adamuwa Muhammad ibẹ̀ rí pé ọ̀rọ̀ tí a lè alayhi rahmatullah ọ̀rọ̀ ni ààrí pẹ̀lú oṣù ni kò tẹ̀sùn wọn tó èyí tó tẹ̀sùn wọn ó ní ọ̀rọ̀ àwọn àlùfáà tó kù ọ̀rọ̀ tí máa ń alayhi rahmatullah wal-imam محمد بن إدريس الشافعي عليه رحمة الله والإمام أحمد ابن محمد ابن حنبل عليه رحمة الله أفيا وما بين ما والفاوة وما بين وذاك lóbi jẹ́ pé ìran asọ̀ ìgbà tí ó wọlé ní tí bòòjì nǹkan bá ṣe déédé ara o ẹ wá jẹ́ afárabalẹ̀ láàrin mi tí bòòjì nǹkan bá ṣe déédé ara wọn bòòjì nǹkan lè gẹ́gẹ́ amákiri kan bẹ táwọn onímọ̀ wá pàkíyèsí ní sì ń bẹ láì mọye inú tíra torí kó dàbọ̀ lẹ́ni tó ń tiẹ̀ ta kó kí n ta sẹ́wọ́n yìí pé kò sí ní jẹ́ bẹ́ẹ̀ ọ́ níbi ọ níbi ọ rí nàmọ́ ẹnìkan ní eh, ẹwàtí ọ̀há wà ní tíra ẹ̀rùn eh, tó padà wá rí ní tíra sọ̀hẹ́ ọ̀fẹ́kẹ́ ìṣòlùdà àmọ́ wá rí pé kò lẹ́rìí àọ̀ tó wá di ẹ̀rí rẹ̀ náà ó lẹ́rìí mọ́ ẹ̀ka ó ní pé kí nìkan bẹ táwọn àlùfáà máa ń pè ní fẹ́yìkú zawal fẹ́yìkú zawal dání ọ̀rọ̀ tí ń ta pè ní zawal nínú orí ìtàn ṣàlàyé ọkọ̀ tó sọ̀la zawal kí lánàá pè bẹ́ẹ̀ زوال تفضل ممتاز tí ó rúbá ti jẹ kúrò ní àtàrí o là ń tẹ̀lé máa bá àdìsáwà tó rúbá ti jẹ kúrò látàrí òun ní kí ni wọlé òun sàlátù gbòòrò ṣẹwàrí àsìkò tó rùn mọ́ yẹ kúrò látàrí déédéé àtàrí wa báyìí lóòrùn wà nítumọ̀ rẹ̀ o tó bá yẹ kúrò látàrí ni pé ó ti sún síwájú tọ̀ tí ó bá wà ní dédé àtàrí wa báyìí tó sì dédé orí wa báyìí in tó yẹ kó ṣẹlẹ̀ on a normal day ó ní pé kò yẹ kó sí bòòjì kankan mọ́ ìrìn àjọ náà gbọ́n mi báyìí kò yẹ kó sí bòòjì kankan kò ní kó gbọ́dọ̀ reflect a gbọ́dọ̀ ní ṣáàdùn mọ́nu ó yẹ kí bòòjì wa kó ṣe kí ni kó parí mọ́ wa lára ní tó yẹ kó ṣẹlẹ̀ lọ ìwà máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn ìlú kan nínú ṣe pé islam ibi tèmi yàtọ̀ àrùn àlejò àtàtúmọ̀ làwọn padà ń ṣàlàyé pé ọ̀rọ̀ fẹ́yìkù zawal èyí máa ń yàtọ̀ ní àwọn àyè kan sí àyè kan kódà ìmọ̀ yàtọ̀ ní ìgbà kan sí ìgbà kan tó àwọn àyè tó wọ́n ń bẹ àwa náà kó sínú àwọn àyè yìí àpèjúwe bá wù láti kan tí ó yé yẹn ẹwú bá ti tán náà kìíní ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ iná kìíní ìlú tẹ bá pa gbogbo àwọn náà àti ká níná tí mo ní agbárí rẹ̀ tí bá wá dìde dúró lábẹ́ déédéé rẹ̀ báyìí ẹni pé gbogbo tí ó bá jẹ́ bòjì kí ni yóò ṣe yóò parí wọn mi lára so definitely irú àyè yẹn tí n bá padà tí kìíní ìbá padà wá ẹ̀ lọ báyìí tí bòòjì bá padà wá yọ ọ́ lẹ̀ tí bòòjì mi ṣe déédéé ìdúró mi bòòjì mi náà lárí ó yà bí òye ìdáwọ́sẹ̀ ní pé ikú zawal ó ní bàkíyà tó zawal èyí ni pé ìgbà ní ó wà bẹ àwọn àyè ní ń bẹ téèyàn bá wà ń bẹ àwọn ìlú mi kọ́ntírì mi téèyàn bá wà bẹ tí òòrùn bá ilé wà látàrí tó aṣọ lẹ́ẹ̀kan táìmù tó wà látàrí tó yẹ kí gbogbo ara wa kó parẹ́ wa ní ara bòjì mi wà ní parẹ́ bòjì kan wà rọra díẹ̀ èyí ń já sí ti wà láàrin ayé wà ọwọ́ ẹ̀gbẹ́ ló bọ́ sí òun ló fa gbóò láti wá discover ẹ̀ bá ti mọ́ wá sí òun ásìlè o àti zúrì láti mọ́ mú tí òru bá kọ́kọ́ yọ lọ́wọ́ àárọ̀ báyìí ẹ̀rí pé tóru bá yọ nísìnyí ìbọ́nà ìyá inú ló di ọlọ́dọ̀ wa tó wá bẹ̀rẹ̀ sí ní yọbọ̀ lọ́wọ́ aago mẹ́jọ mẹ́jọ àbọ̀ tẹ bá lọ rí wúru àwọn ilé báyìí gbogbo lé ẹ̀rí pé bòjí ó yọ ọlẹ̀ wájú ìdọ̀lọ́ báyìí ẹ bá wá kíyèsí bòjí tó lọ wájú yẹn bí oòrùn bá ṣe ń bọ̀ tó fẹ́ máa lọ ọ̀nà bí tí yóò ti wọ̀ múvmẹ́ǹtì oòrùn yẹn yóò máa ní effect lórí múvmẹ́ǹtì bòjí bóòrùn ṣe ń bọ̀ báyìí bòjí yẹn ló máa sún wọnú bóòrùn ṣe ń bọ̀ bòjí ló máa sún wọnú bóòrùn ṣe ń bọ̀ bòjí ló máa ṣe kínú yóò máa sún wọnú tó bí oòrùn bá wá dáàárín in tó yẹ kó ṣẹlẹ̀ ní pé bòjí tó ń súnmọ́ ẹnu yẹn kí ló yẹ kó ṣẹlẹ̀ kó parí mara object yẹn àmọ́ bí tí fẹ́ wo bá ti wáyé láyé tí ó bá ti wáyé bó ṣe ń súnmọ́ yẹn tí òòrùn bá ti wá dé àárín àórí báyìí tí í ṣe àárín sánmọ̀ tóòrùn bá débẹ̀ yóò wá di pé bòjí tí ń súnmọ́ yẹn yóò kàn stọ́ọ̀pù láàrin bẹ̀rù bòjí tó wá stọ́ọ̀pù yẹn ní àpá ní kí ló yẹ kó ṣẹlẹ̀ tí bòjí yẹn tẹ́lẹ̀ ó yẹ kó parẹ́ nù a ní bòòjì yìí a ní káùntì ẹ̀ gẹ́gẹ́ bí bòòjì ọ́bjẹ́tì yẹn mọ́ ọlá ọ́bjẹ́tì yẹn ti sún jẹ́gbẹ́ ló jẹ́ tí bòòjì ni ó ṣẹ́kù ètò wá kú èrè kó tó wá di pé òun wá yẹ̀ kú kẹta bá àwa náà mọ̀ kíyèsí ni tí máa ti ń sún tó mọ̀ sún tó mọ̀ sún tó mọ̀ sún tó bá kàn dárí kà kàn ní pé bòòjì ní ń káwọ́ ló ń káwọ́ lóye yóò kàn stop láàrin kan tó bá ti ń dọwọ́ aago méjìlá bọ̀ sáàgò kan lọ́rùn ìgbà ẹni ká wà very very careful káwà mọ̀ sọ káwà mọ̀ sọ ẹni pẹ̀tà bá rí láàrin káwà rí pé bòjì tí ń káwọ lúbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò kàn dúó kẹrí bí ó dúó sí object dáwà gbé kalẹ̀ bòjì báyìí ló ti wá wà tẹ́lẹ̀ nígbà tó rùn yọbọ̀ báyìí bóyá ṣe ń sún òjì náà sún òjì náà sún bòjì níbi tí fẹ́ ìwò bá ti wá wá bòjì wá lè dẹ́rù bí yóò kàn dúó ni yóò ṣe kí ni jama yóò dúó tí ẹni bó ṣe dúó yìí a wà lọ wọ́n láti ìdí rẹ̀ yìí síbi tí bòjì ni dúó sí measurement yẹn àtọ́jú ẹ̀ pamọ́ tọ́ tó bá wá bilẹ̀ kan náà tí zàwálù bá ti ṣẹlẹ̀ ìyẹn ni pé tóòrùn bá ti wá yẹ̀ kúrò ní àtàrí bòjì dá lóhùn ló ń dínkù lẹ́ẹ̀kan yóò kàn tún mọ gùn padà báyìí yóò máa ṣe kí ni jọmọ yóò máa gùn padà yóò máa gùn padà àwọn àmọ sọ ìgbà wo ni yóò ṣe déédéé ara wọn sẹ́rí ìmídéjì tó ti bẹ̀rẹ̀ sí ní sún padà yẹn àsìkò orun zúrí kí ló ṣẹlẹ̀ sí máa jọmọ o ti wọlé torí ìtumọ̀ rẹ̀ pé ó ti yẹ kúrò ní àtàrí tọ́ bó ṣe wá lékún lọ yẹn káà náà ń tẹ̀lé táńtẹ̀lé táńtẹ̀lé bó bá wá dá àárín kan á rí pé àpòtù ah, yìí ti gùn débi irú object tàgbélẹ̀ àwọn àdìbáyì akọ̀wò wọn wò báyìí kálọ̀ fún gbèrè ìgbà pẹ̀lú tàbá wọn wò báyìí tẹ̀gbẹ́ kéde bẹ́ẹ̀ àbí àṣọ wá sí òtún tó àdàpadà kò gbọ́dọ̀ kú òmí tó wà látàsìkò oorun zuhur tàbí àsìkò oorun asiri àmọ́ mọ́ láti gbà wọlé àti zúrì láti lọ sí èdè àtúwá ní kò sí yẹ kó lọ wájú yẹ kó tó lọ wájú yẹ tó bá lọ wájú yẹ a bá tún gbé ọ́bjẹ́kì yẹn a tún gbé wálẹ̀ bí i ó ti ṣe déédé àbí ó ti ṣe déédé ẹ̀rí pé ó ti lé díẹ̀ báyìí níbi yìí èyí tó lé yìí òṣùwọ̀n tá a wá méjọ̀ lẹ́ẹ̀kan yẹn a wà gbé wá pé ṣóṣùwọ̀n yẹn ti tó báyìí tí ó bá fi tó bẹ́ẹ̀ àsìkò lọ́wọ́ sí èdè kínú ètò tó rí ẹ ti síbò jí kí èé tiẹ̀ ẹ ṣe kínú ẹ ti fi máa ẹ ti gbọ́dọ̀ yọ́kù òun ẹ̀ nítí bí gbogbo ẹjọ́ jẹ́ nínú tí mojí ni ó tún wá kọ̀ sí láti mọ ìpínlẹ̀ ìlú jẹ yóò mọ̀ lọ yóò mọ̀ lọ ẹ bá rí pé tí wá lọ èyí tẹ́ wá wọ̀ lẹ́ẹ̀kan láti rú bí ìsíbí ìtàwọn yìí tàbá ti wá gbé kalẹ̀ padà náà ní ṣe tó kù rèé ẹ wá wọ̀n tó bá ti wá ṣe déédéé ara wọn ẹ ti yọ yìí tó lọ wà níbi ìgbà tó lórí ẹ̀kọ́ látàrí ẹ̀yọ́kù mẹ́ẹ̀ ẹ wá yọ tán gbòdì tó kù wá ṣe déédéé ọ́bjẹ́kì tó bá ilé ti rí bẹ́ẹ̀ àsìkò rán sí ìdíje nù o ti wọlé èèyàn bí àlàyé yìí ni o èyí tó ń tè ní fẹ́ ìjàwá ni ẹ wá ẹnu bí tó wúkọ̀ ṣọ́ọ̀tì ní ah, ẹ bùjí ti ṣe déédéé ara wọn tó ló ti sì pé ọtí sí bòjí tí èsì jẹ ọtí ṣe kínú ọtí sì máa kò sì yẹ kí òyẹ̀ká sì máa ọlọ́pọ̀ sàfún alẹ́ àgbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ gbogbo táwọn yìí gbogbo àwọn àlàyé yìí kìí ṣe kìtà múra sí o láàrin inú àwọn tíra àwọn tó já àwọn àgbààgbà tíra àwọn tíra tó sì lè wà ń tò sí gbogbo wa náà tó dà ní sọ̀rọ̀ ìfikì súnà tó sì lè tàbúmà ní àbámẹ́ شرح المرجع للعلامة الفقيه الأصولي محمد àjùmọ̀ra àwọn àlàyé ọ̀rọ̀ tó pọ̀ pọ̀ bá ti lè ìwádìí mọ̀mọ́ onírọ̀ ìdíkínù lọ́sùn discover nǹkan mọ̀ ọlọ́pọ̀ sàfún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tọ́ asiri wa wọlé nù látàsìkò yẹn lásìrì ti wọlé ṣẹwàá nígbà tásìrì wọlé yẹn òun ni zúú ní ṣẹ̀ṣẹ̀ ń tán ìgbà tá làásàrì wọlé oníkíni òun ni zúú ní ṣẹ̀ṣẹ̀ tán tí ń já sí pé tí zúrì bá ti tó láti yàgò kan tí ń tó láti gbà wáyé tó rò bí yẹn o ẹ bá kí ni zúrì ní aago kan kọjá àṣẹjú márùn kí ló kí jọ̀rọ̀ aago kan kọjá àṣẹjú mẹ́wàá twenty after one one thirty quarter to two aago méjì gẹ́gẹ́ èyí ò lọ́ọ́ fi ni pé ìwádìí súnmọ́ mi náà tọ́ ọ̀rọ̀ àwọn tó ń kírun láago méjì ìjọ nìyí inú ló bá yẹn gbà ọ̀hún irú wọ́n ṣe kí ni ó wọlé olórí tó bá lójú pé wọ́n ti lọ́rùn lè ní ọ̀nà lára àmọ́ kí èkú òní kí ni èkú lásìkò rẹ̀ bí yàrá gbẹ̀rù jù jọ lágbo méjì àbọ̀ tí ó ṣe jọ̀mọ́ ó gbẹ̀rù jọ lágbo mẹ́ta gẹ́gẹ́ kí ló kí ìdí ìrùlá tó máa ń sọ fáwọn jíríjọ mẹ́tò ẹ̀ka gbọ́ yé ṣe òun lakó àkókò tó wọ́pọ̀ wọlé ta ló ní ago méjì kò sí ìṣe kíni tèbúrú jù bá a bá rí tago mẹ́ta bá lù bá wòyàn lọ́wọ́ táwa ṣe kámọ̀ lórí máìkì báwọn fẹ́ sí irun jẹ̀mọ́ ẹ má ní èwo ni a tún ní ìwà mẹ́ta <laughs> mọ́ sọ pé kí ni èwo ni irú ago mẹ́ta kọ́ mọ́ àsìkò yẹn náà àsìkò kínú ẹ̀rọ pé jọ́ta sálàyé àsìkò olóṣòwò aṣọ àdéjì kan fúnra wa tá a dábìlì ìgbà ṣẹ́dàlhárù fa abúrìlú ìṣọ́lá معذرة إذا اشتد الحر فأبردوا بالصلاة arábìnrin jọ tí oòrùn tó bá yọ bá ti gbóná jù tóòrùn ṣe gínú tó gbóná fa abúrídú ìṣọ́lá ó ní irun yín ẹ̀rọ ajẹ́ tó kú ẹjẹ́ tá wẹ́dà kúùlù jẹ́ tó ṣe kínú kẹtó kì í ẹjẹ́ tí wẹ́dà ó kó kúùlù jẹ́ tó ṣe kínú òun wà lọ mú gán lágbo kan tó fẹ́jú ìró òun bẹ́ẹ̀ ẹ mọ́pọ̀ ìwọ̀ o pàtàkì jùlọ gbogbo àwọn tó bá ti ń bẹ ní àwọn advanced country bàbá àwọn ká ní ìlú ìgbóhùn àwọn òun tí wọ́n gbà ní àgbákòrò ni òtútù wọn tí ó bá mú wọn àgbákò òtútù ni táwọn àwọn èèyàn wọn kọ̀ọ̀kan àjọ wọn sọ̀rọ̀ báyìí kí wọ́n bá sọ bí òtútù ṣe máa mú àwọn àtó ọlọ́run ló kù yín o iná gbádùn náà gbádùn omi àbí ni owó ló sì lágbára dáadáa ẹ̀yìn àti òtútù àwa náà tí a sì níná ní

àwa ní láti tíráàmù lọ ọgọ́rọ̀ lẹ́yìn bá gbà náà àwa gbé mọ́tò pé àwọn mọ́tò méjì kọ́ àwọn lábáwá wà nínú mọ́tò kan àwa náà ta kóra wa jọ láti lọ lọ yá yá yá yá ìkànnà àwọn kan wá wá yẹn àwa dé ní àsẹ̀yìn kọ́ládé lọ́dún náà bí òun ṣe ń ìrìn àbí ló ń pe ojú tó máa ń fọ̀ ojú wa ń fọ̀ ìrì bí àbá ẹni táà wí ó sì mọ̀ọ́mọ́ ó sì sí fìlà lórí rẹ̀ wọ́n wọ́n rẹ̀ ah subhanallah subhanallah antum fi ni'ma antum fi ni'ma ah ìmọ̀ nàìjíríà ìgbádùn lẹ́wà ó ìgbádùn gan agbádùn ah, gan ẹnu gbogbo ìtawà iná àṣà àgbádùn lóòótọ́ ó wà bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bí òun ọ̀dà wọn ṣe rí ẹni wà náà wá ń jẹ́rìí sí pé ah ọ̀run kàwé pé tí ó wá di àsìkò oorun nígbà míì kálukú ò ní lè jáde èèyàn kọ̀ọ̀kan lẹ́yìn ọ̀mọ̀ ẹni tí ó ti tí kálukú wà nínú ilé rẹ̀ ìgbọ́n náà àwọn àlùfáà wa tí wọ́n lọ sí ní Sudan sábẹ́ sàlàyé oorun Sudan wọ́n ní oorun ó gbó ọ̀sán báyìí oorun ní o yóò gbó ní ọ̀sán yóò wá gbóná ẹni tí oorun yẹn ó ti wá mú ara ògiri ògiri irun lé ògiri inú ti wá gbóná pé tó wá di ìrọ̀lẹ́ tó rùn ti wọ̀ tó dalẹ́ lẹ́yìn bí ìṣáì tẹ̀bí òrùn ti wọ̀ pé yóò ti máa wọlé lọ wọ́n nínú yàrá tẹ́ fẹ́ wọ̀ yẹn báyìí yóò sì máa gbé ohun ìgbóná yóò sì máa ti jáde nígbà tí èyí ti jáde lára làwọn òbí ẹ̀dàkùn ṣe àwa wà nínú ìdẹ̀kùn nàìjíríà bá àwọn gbádùn ẹ̀ sọ̀rọ̀ à ń gbádùn àbá àwọn gbádùn àwa náà lè mọ ìyóore tọ́lọ̀ sínú wa sẹ́rí ìlà àmọ́ wò lára àwọn àwọn aráàlú èbó pé wọ́n lówó ẹ̀wọ́n níná ẹ̀wọ́n jẹun tó wù wọ́n èèyàn nílò bí èbó àìsàn bá dé ọmọ ọmọ pírẹ́sì ní ara rẹ̀ ti jọ̀lọ̀jọ̀lọ̀ dáadáa ṣàjọ́ àjọ́ dàbí èèyàn sẹ́rí bá ti rí yìí náà àwọn wẹ́dà yìí náà wà nínú tí máa ń dà wọn náà láàmú tó bá di àsìkò tútù complain tí wọ́n daṣọ múra gidi wọ́n da gbogbo ẹ̀ lọ́sàá àjọ akóra ah, yìí tó wàhálà báyìí ẹ̀rí pẹ́rù dẹ̀kun ó ṣe kí ni ìdẹ̀kun ní báwa gbójú wa ó bá rọ̀ yóò nọ́mà náà ni gbóhùn ó bá mú ó ṣe kí ni so mò ń sọ ilé ìké àwa lè má gbàgbọ́ yí ọ̀rọ̀ táà náà di ní tí òòrùn bá gbóná gan ẹ̀jẹ̀ kú yí ẹ̀jẹ̀ kú yẹ wẹ́dà kó ṣe kí kó kú àwọn tí ó gbọ́ yí làwọn náà bẹ́ẹ̀ lóru lòun tẹwárí ìrísí rẹ̀ ibi èmi ti wá rí tí mo fi understand nígbà táwọn tá a wí wọn ṣàlàyé sí wọn oníbẹ̀rẹ̀ máa ń lọ kánò lọ ìlàkíra dáadáa nígbà náà mo bá nìkan kàkírà làwọn àmọ́ lọ́wọ́ lọ́jà nígbà wa lọ báyìí tá a bá bọ́ sí àsìkò ọyẹ́ gbogbo ọjọ́ tí olóyìn máa gbọ́ mẹ́ta àwọn ọmọ mẹ́rin lọ na ìpínpín tó dé àbá gbogbo èdè yóò là yóò là yẹyẹ ni o tó bá fi wá di àsìkò òòrùn ẹ ilé ilé tó mẹ o ó ti wá máa wọn yóò lára wọn sì máa ń rìn káàkiri àmọ́ àpínlẹ̀ wọ̀bẹ̀ ń wá bí kan jòkó ni tí ó fi gbogbo asúrè hàn àtẹ̀tọ́ wa bọ́ta padà torí ohun tó ní agbára èèmọ̀ tó wá jọmọ́ lójú pé bóòlù ti wá lágbára tó kí ìgbóná ni ó tún máa mú òyìnbó ọlọ́sìn àwọn ọmọlábá náà wà lọ́sìn nínú ẹ̀yìn wa ní kọ́kọ́ ẹgbẹ́ tí ìdí wọn kí ń lélu tí ìdí mi àti ní òkú kọ́ọ̀bù tí ó kù wọ́n bèèrè kiri báyìí lọ́sìn wọn àwọn bàrà ó kà mọ́ sí báyìí àbáwọ̀ àwọn gbèsè yìí báyìí ala kulli hal kí ló mú àyàtí gbogbo bí ìlú ànábì ní ìdàṣẹ́dà har fa abúrídú tọ́ tí òun yẹ bá wá mú gan ìwájúwájú àrò párún ìrún zúrí agomẹ́jì ni ọwá rí bá wá ń gbé ìkọ́ mọ̀rún lágo ago mẹ́ta mẹ́rin rúrùwò náà kí wọ́n gbé ìrún zúrí dúró ní ago mẹ́ta àbọ̀ lọ́sọ̀ pé kíni jọmọ́ mẹ́rin rúrùwò náà kí àìsí ìlágbọ́yé mọ̀ rẹ ní ọjọ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀ o àsìkò òun zúrí gùn nígbà tó bá ti wọlé látago kan kó tó jáde ó dìgbà tí bòjì nǹkan bá ti máa ti ṣe àlàyé rẹ̀ lẹ́nu mo rò pé yóò máa jọ̀rọ̀ tọ́yì àwọn afáwọn ọmọ pásítọ̀ òun níbi tí wọ́n pè sọ ní waqtu al-ikhtiyar àti waqtu al-iftirad waqtu al-ikhtiyar àti waqtu al-iftirad al-waqtu al-ikhtiyari ó lásìkò tá a fún ẹ pé wẹ́ẹ́ tó bá ti gbọ́dọ̀ sí kí olùkó ṣe wọ́n kọ́ wọlé lágò kan ọ̀lẹ̀kí lágò kan ọ̀lẹ̀kí lágò kan àbọ̀ àgò méjì wákùtù lè kíyà náà ní àgò méjì àbọ̀ wákùtù lè kíyà náà ní àwọn àti wákùtù dọ̀rúrọ̀ oníkíwá ti di kéwàá sí ìgbẹ́sẹ̀ nínú òfé wọlé àwọn mímọ àbọ̀ wà ní ẹ pé kódà wákùtù àlè tìrọ̀rù ó sì ẹ̀sìtẹ́ǹdì débi pé tí ìrọ̀ àṣírí ìjọ bá tún tó èèyàn wá sí láǹfààní dídí ìṣẹ́jú sáàbà fi kí òun rákà mẹ́rin àmẹ́lẹ́ yóò lálàáfíà ìtura lálàáfíà ni pé títí tí àsìkò òun àṣírí tó ṣe nínú tí ó fi tó. tọ́ tásìkò òun àṣírí bá ti wá tó báyìí àbọ̀ wá kí títí wákùnrin ìyá àrùkẹ́ náà ti bẹ̀rẹ̀ ìgbó wá lòun ó wà tó lọ ìgbàwó láàpù sọ pé asìrì ti tán àwọn bí ní ó ti tán bèlè ṣíra ìyẹn ni kẹta imam abu hanifa ali rahmatullah wọn imam ahmad àwọn náà sọ̀rọ̀ ẹ̀ pé tí òun bá ti yẹ́lò òun bá ti lè kí ìjọba ṣe pé tó bá tẹ̀yà sí ìtàìsì kan mọ́gbà tó òun yẹn ti yẹ́lò àwọn nígbà wọn àsìkò asìrì ìpèsè kí <coughs> ó ti lọ ọdún wá àdìbò wá nígbẹ́ sọ yìí muslim ibi tá a dọ́gba muhammad sallallahu alaihi wasallam sọ pé wà waqtul asri ma lam tasfarra shams ní àsìkòrò asri ó ti mẹ́ta àsìkòrò asri o lópin ìgbà tí òòrùn bá ti ní wà àdìbò yẹn ó wà bẹ́ẹ̀ lóòótọ́ anábìyí sọ bẹ́ẹ̀ nígbà tí gbọ́yé mẹ́rin náà ni pé tóun bá yẹn lè fi yẹ́lò àsìkò alásàrè ó kọjá ṣùgbọ́n àdínì jìbìrì àrísọ́lá tí ó fi wá kọ́ ànábì ní àsìkò oorun hadithi ti jìbìrì ló já mọ̀ pé kódà tó ń bá ti yẹ́ ló àsìkò nínú àdífi adásùgbò máa ní ọdún aláwọ̀ àárín sàháwà ní ọgbà ní ìbẹ̀rẹ̀ sọ́yìn muslim ó lóun gbọ́dá nínú Muhammad sallallahu alaihi wasallam sọ pé tilka salatu munafiq ó ní irun kan irun munafiq kiri o irun dalẹ́wì irun kiri irun munafiq kiri o ìyá ìlú ó lẹ́nu ni ó mọ ẹmọ yóò jókòó lẹ̀ ìyá ìkùrù sàmù yóò wá máa tọ́rùn ìwọ̀n sí ìwọ̀ ọ̀rọ̀ sí ìwọ̀ hátà ìdàkà àti lẹ́yìn ìdàkọ́rùn di pé ọ̀rọ̀ tí wọ́n ń bẹ níbi kọ́rùn mẹ́ṣẹ̀ ìfà fàkọ́ọ̀mọ́ yóò wá dìde ìgbà náà fàdàkọ́ra ha arba'a yóò wá kí ìròyìn ní ha fi ha ní rántí ọlọ́run bá bí àti díẹ̀ ẹni pé gbìdìgbìdì ní eh, asoro a padà kà lẹ́yìn rẹ̀ ti ń já mọ agbáko tí kẹtù máa wo bá nẹ́bí ṣe ń gbé àwọn kèfèrí ṣépè nígbà tí wọ́n jẹ́ kó rí bí kí òun áṣù ìyá àsìkò rẹ̀ tó gbẹ̀rẹ̀ lápadà tó dé insha Allah ta'ala. ala kulli hal tóòrùn bá yẹ́lò àsìkò oorun áṣù ìṣì wà àbábá ti pé lẹ́ẹ̀kẹ́ pé gbogbo àsìkò oorun ni a ní waqtul ikhtiyar àti jẹ́ni waqtul àbí wákùtù dọrúrọ̀ méjì lọ́la wà bá lọ sí wákùtù ní ìyáàrí tá a lè kíta aláǹfààní pé tí a sì bá ti wọlé ó wọlé ní 425 alèkì ní 430 alèkì ní 435 alèkì ní 425 ìwọ́tọ̀ bá rí ibi tó ti gbèrò á sí ní 425 mọ́mọ́ wíkú ìtọ́ mọ́ wíkí àdúgbò mọ́ amẹ́rìkẹ́ ìkan ti délé ayé ìkan mọ̀ ṣìkámọ̀ ní kọ́tà tó fàì àìmọ̀kan ní jẹ́bẹ̀fà Islam àwọn àsìkò òru wa ló fẹ́ a ní tó kéré ní ẹ̀ àmọ́ gbogbo ẹ̀ ló kíni àyè gbà wá ewúro tí mẹ láàrin aṣọ àyè tó kínú ó gbà wá àmì zúrì tí aṣọ náà ti ṣe kọ́mọ̀ lágo márùn-ún mọ́ darí ẹ̀ láàbù mọ́ ọba làwọn tó bá wá ago márùn-ún wá lù wọ́n sì gbé e àbí kọ́tà ìrúsì wọlé ní fọ́n kódà kádìrì wọlé ní fọ́n òkúrọ̀ wọ́n ti bẹ̀ pé ìwọ àtàwẹ́ ní wò dàtọ̀ ní ẹ̀yìn jẹ́ mọ́ ìkírun lágùn méjì ti gbọ́dọ̀ fúra kẹ́lì mọ̀ bẹ́ẹ̀ sàkóso ìfẹ́ mi ara yín nítorí bí kírun lágùn méjì ìrúsì wọlé látàgò kan ayú ẹ̀kọ́ ọwọ́ ń pèrò lágùn méjì ku ìṣẹ́jú mẹ́wàá ọwọ́ gbèrò dúró ní agùn méjì àti ìrú alásàrì wọlé lágùn mẹ́rin àwọn eléyìí náà wá pèrò wọn ní pọ́tátò 5 ọwọ́ ń pèrò dúró ní agùn márùn-ún téèyàn ọba bá tapò wọn tó yẹ kí wọ́n yóò tapò wọn irú tí wọ́n ṣe níbi irú zúrì ó náà ṣe níbi irú kò yẹ kó wọ́n táwọn ẹṣin bàbá lóhùn dáadáa wákàtí kan náà lẹ́jọ́ fi dílé rẹ̀ táwọn ẹ̀kọ́ yóò yé wa ní ló fi mọ́tí dágbà náà àwọn ẹ̀kọ́ kó lè bá àárín rẹ̀ ó dá fáwọn ẹni tó bá yí kán wá mọ̀ọ́mọ̀ọ́mọ̀ sí bẹ́ẹ̀ kẹ́ni tó wà sọ pé a ah, ewu lẹ́ sí ẹ̀ ó fi wà ìmọ̀ ló dájọ́ rẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ ló là dín ní ọgbọ́n òṣèké ló ọgbọ́n ògbé ìsìláàmù wa tá à ń ṣe yìí ẹ̀sìn tó dé pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ ní olùjẹ́ sí gbogbo àwọn agbóta fíìsì ó sì ń dà nǹkan mọ́ wa lọ́wọ́ púpọ̀ aago mẹ́rin mẹ́rin náà mẹ́rin kọ́ tẹ̀lé òpé ní mẹ́rin èyí tí tẹ̀lé àfi délẹ̀ onígbà àtàlàyé o nǹkan ní ìdábá ti rí bẹ́ẹ̀ àṣòrúṣe alásàrí ṣe jínú òdìwọlé tọ́ àtúwà ní wákùn lè kìíyà títí tó bá ti wá di pé òun ti wá di yẹ́lò àti ń bọ́ sí wákùn dọrú rọ̀ tí làlúrí kan bá mú ìgbàtà ẹni tí ó wá sórí ibú ọlọ́mọdé àṣẹ ó lẹ́ni tí ó wá kírun àlásàrì ìṣirò òun fi wá ṣe kírun òun fi wọ̀ ìtumọ̀ oòrùn sì fi wọ̀ ni pé ìdánpè ní òòrùn ó ní tó dàbí aago tí rógbórógbó nígbà ilé ti wọlẹ̀ àlásàrì ṣe kírun ó lọ lọ immediately ká àlásàrì ti lọ mọ́gìrì ti bẹ̀rẹ̀ mọ́gìrì ti kírun ó ti wọlé ọlọ́run fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ ó dákun àwọn ẹ̀kọ́ àsìkò olúwa rèé mọ́gírìbì tó ti wá wọlé nígbà tó rùn ti wọ̀ àdúgbò mọ́gírìbì náà tún bẹ̀rẹ̀ nù onóòmọ̀ lọ onóòmọ̀ lọ bẹ́ẹ̀ ìgbà tó wá dáàbò ní gbogbo àsìkò ńlá nígbà tó dáàbò ní kásìtì lọ sí wọn sí àkọ́kọ́ àsìkò àfihàn kan àṣàlàyé irun orun irun ìṣà níbi àdéhùn ìṣàkàbẹ̀ ìgbà tó ká àsìkò tó dáa dáwọn sọ̀hábí àlọ́yìn wọ́n kí wọ́n gbé ó rà mí ológun mọ́nà àbí wọ́n ní ayé bí wọ́n bá kí mọ́gírìbì tán ẹ máa wo ọtí tí mọ́gírìbì tán láti wà lọ́bí o wọ́n ní bí èèyàn bá wá mú òkú báyìí tó wá ju òkú ipe níbi tí ilẹ̀ ó sì mọ́ dé ojú èèyàn ó sì máa rí òkúta nìyí ti ń lọ ẹ sì ríbi tí ó balẹ̀ sí kẹmọ̀ tí wọ́n rọ ilé òṣù rárá ó kò púpọ̀ ilé dégínú ilé èṣù rárá mọ́sílì ti wá bó láti mọ́sílì àtàkùn ti fi owó dégínú ilé òṣù bóòrùn bá ilé wọ̀ ìwà àti bàbá yìí ṣe láti lágbo méje òun ṣe wọ̀ wọ́n bá lẹ́nu tó kún lágbo méje kátó lágbo méje kọjá ìṣẹ́jú mẹ́wàá tó ti wá kí o tán tí gbogbo lẹ́sìn máa ń lò ẹ̀ẹ́dì tí ní ti táì gbàgbọ́ wá nílẹ̀ Yorùbá ó tún mọ ní àá ah, ah, ṣé mo mọ́gírìmì náà ní ní òun náà ti yá sí òun wọ́n ti kíì ó ti tó ó ti wọlé wọ́n ti lè kíì bó ti yẹ kí wọ́n kí irun ó kòrò tó bó ti yẹ kí ìjọba bó ti yẹ kí wọ́n kí irun aláyàwó ẹ̀kọ́ yìí ẹjá mọ̀ fi kọ́ra wa ẹjá mọ̀ fi kọ́ra wa àkógbà náà ló padà sún wa níbi àwẹ̀ táàfi wá jẹ́ kí ládọ́ gbọ́mọ́ wa lọ́wọ́ ẹnigbà náàbí ni láyàzárù náà fi kéré ma àjálù fẹ̀tọ̀ àwọn èèyàn máa bẹ wọn níyẹ̀ wọn nígbò tí wọ́n máa bẹ lórí oore ma àjálù fẹ̀tọ̀ lópin ìgbà tí wọ́n bá ń tètè ń ṣinú tí wọ́n bá gba àwẹ̀ wọ́n tètè ń ṣinú ni pé immediately tí oòrùn yẹn ti wọ̀ níbi tá àlágbọ̀ ilé àátùwà máa sọ sílẹ̀ òdúdú kátó sí kínú àfúnfẹ́ sí òun owó dáadáa kódà àwọn sàárẹ́ àmẹ́bí ẹjẹ́ kó owó dáadáa ló fẹ́ fi mistake máa ń wáyé lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́lò mi ó sinú tán òun ló tún wá ṣe kínú yóò tún wá yọ padà níbi táwọn fẹ́ sojú kòkòrò ládàá ìtètè sínú dé bẹ́ẹ̀ náà ló yẹ ká máa sojú kòkòrò ládàá ìtètè kírun mọ́ gíríbì náà lásìkò rẹ̀ aláwọ̀ sábẹ́ ní táwọn bá kí o mọ́gíríbì tán lẹ́nìkan ló àwọn bá ju òkòṣẹ́ yóò rí bó ibi ó gólẹ̀ sí ẹ̀yìn jọmọ́ tí wá náà mọ́ṣálásí àyí wẹ̀yìn ọmọdé mọ́ ń pè nù iṣẹ́ ládánlá tẹ̀jámọ́ rígbánu ládánlá tẹ̀jámọ́ tó gínú tẹ̀jámọ́ rígbánu ẹwà mọ́ sọ́yí tó yẹ kí wọ́n ti lè ti máa lọ tọ́jọ́rẹ́ yóò tó ń gbà tí ó kù díẹ̀ tó ń wọ̀ kálukú wà nínú yàrá wọn ó sá mọ́ ṣe rúbọ rébé ó mọ́ ṣe bí dẹ̀dẹ̀ wọlé káàkiri èrò mi ó ti wá tuntun ó lè máa tán náà ṣe ẹ lọ pé irun rà omi ò tún yọ ọ̀gá ẹ̀gá ìgbà tábà tí wọ́n ti rún gbogbo ti wá dúdú ẹ máa rún ní ah! ẹ̀yàn ọmọ ẹ̀ ti ń jẹ́ kí ládùúgbò bọ́ máa lọ́wọ́ ẹ̀yin jẹ́ wọ́n tún kún náà gbogbo ara ládùúgbò báyìí ẹni tó lóun bá fẹ́ kí ládùúgbò bọ́ máa lọ́wọ́ ẹ̀jẹ̀ á tètè máa wá sí mọ́ṣáláṣí. ala <clears throat> àsìkò orúmọ́ náà wá fẹ́ẹ́ àbí ó fẹ̀ kápẹ́lọ láàrin àbòsí kan bẹ láàrin fún ọmọ gírí nílẹ̀ Yorùbá yìí ó ní pé ìrún mọ́ gírí a ń pè sọ́bàá ó ṣe gírí ó ṣe kọ́ ọmọ tẹ́lá wọ́n ní ò lákòókò púpọ̀ ìṣòwò ibi adé náà nù tó lákòókò púpọ̀ àbí ò ní ara àbá àtúndì ò lákòókò púpọ̀ amáwọn lẹ́rì àfáà tó yìí sọ́rọ̀ làbá àtàlá ń tẹ̀lé al-imam malik ibn anas alayhi rahmatullah imam malik ló ní ní ìtàwọn wò yìí kò lákòókò púpọ̀ ó sì dákúrú ẹ̀ náà fẹ́ wá látọ̀dọ̀ al-imam shafi alayhi rahmatullah wọ́n ní torí pé ìta nàbì sọ ni pé náà pé àsìkò rọmọgírìbì nígbà tí aṣáfàkù bá ti lọ tí sì máa ń pè ní aṣáfàkù onágbèrè aṣáfàkù ahmar ó ní àwọn pápá ní kí ní òní tílẹ̀ bá ti dúdú báyìí tí mo ti bí ẹni pọ́n báyìí lójú sọ́mọ̀ tílẹ̀ mọ́ pé yorùbá sáwò pápá náà tọmọ́kó ṣèbí tọmọ́kó ní títí mọ́gírì àmì títí tó èyí lọ sọ pé ó làwọn yóò mọ̀ rí ọmọ àrùpónù sí wà tí ó wà tán ọmọ sí ẹnu oko láti pé ní tàmó oko bọ̀ọ́rẹ́ àgbélé ìléyàwó pápá mi wẹ́ẹ́ tá àbá morúkọ rẹ̀ yóò bá ìtọ́jà ń pè ní àṣàfà táwọn àbá àdúrà pé buhari ló kíra ó ní kí níbi pupa báyìí tílẹ̀ bá ti dúdú tílẹ̀ bá ti ṣú ẹ̀rọ ìgbà ọ̀làṣọ̀ ọmọ tí ń bá ti dúdú pupa bá ti wọ tó bá ti kó mẹ́ra tílẹ̀ ti dúdú ẹ̀ṣá ìṣìwọlé tó ẹ̀rí pásíkò ní ó lódìwà ní olódìwọ̀n ọwá ni àti ó lásìkò àmásìkò yẹn rẹ́yìrù mọ́wásà rẹ́yìrù mọ́wásà kìí sàtìkò tó fẹ́ púpọ̀ àmóhùn náà ní ìgbà tó bẹ̀rẹ̀ ó sì ní ìgbó parí sọgbàdáwà alfa kó wá ṣe jìnnà sáré wọ́n ní àtìlíṣì ó kéré jù gbogbo kómi dè kómi á sì láǹfààní sí wákàtí kan pàmìlẹ láàrin mọ́gírìbù sí òní wákàtí kò ṣe kínú yóò sì dúó àkàlì ṣùtọ̀ tó bá yẹ pé agbá wọnú tàn àwọn bàbá nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ti kírun mọ́gírìbù ìjọ Quran chapter 7 ìwọ náà lè di Suratul A'raf kọ wá wo bó ti pọ̀ tó ànábì ó ti ké ní orí ìrun ẹ̀dá kò bí yẹn bá kéyìn ní rákà alákọ̀ọ́kọ́ ìṣẹ́jú ìlànà lórí ẹ̀ tẹ̀lifásitì kò lóṣèlú nù lógún ṣùgbọ́n àwọn gbọ́ kí nìkan yé Imam Malik tó lásìkò ní fún òpọ̀ náà tó náà wí Imam Malik sọ pé ká mọ́ pé ìlú mọ́gíríjì kalẹ̀ bá tún ṣe ká pè ìlú mọ́gíríjì tó bá ti wọlé ká pè é káfáwọn yẹn láǹfààní kẹ́ ṣàlù àlá kódà káfún wọn láǹfààní ń bá fẹ́ òyìn lọ́bílà tó bá dábì sọ́nù ó ní sọ́lù kọ́bùlà lùmọ́gírí sọ́lù kọ́bùlà lùmọ́gírí pàdé ó sì rí onígíní lè máa ń ṣá ẹ kírun ẹ̀dọ́ kírun mọ́gírí ẹ kírun ẹ̀dọ́ kírun mọ́gírí àmọ́ ẹni bá ṣe kíni ẹ̀dọ́ bá wù mo tó fẹ́ yẹn lọ́bílà káfún láǹfààní kó lè ní nàfìlà yẹn orúkọ ọ̀rọ̀ yìí bá yọ̀ ọlọ́kùn fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so gbogbo àwa tá a mọ̀ ti jàǹbá òfin mọ́tò méjì mọ́tò méjì òsì ọlọ́run à ń pè mọ́ àfúbá alẹ́ à ń pèrò zúrí lẹ́ à ń pèrò asùn ilẹ̀ inú mọ́tò mi kọ́ kí wá ló dé tàà lè mọ́ pé òun náà kalẹ̀ tọ̀bá àbá ti mọ́ pé kalẹ̀ kí láti ṣe oúnjẹ mọ́ ìjàmbá ti ń wọnú ọ̀rọ̀ nù ọlọ́mọdé ti wá lórí jàmbá ọlọ́kùn mọ́ṣàfọwádé àgbọ̀yìn ọ̀rọ̀ rẹ̀ tọ̀ tí yẹ wá lọ àsìkò orin ìṣàlẹ̀ wà kù tí àṣàpápọ̀lọ̀ ahamari yìí tó ń bá ti wá di kó wọ́ ìrun ìṣàlẹ̀ náà ti wá ṣe jínú òjúwà mẹ́rẹ̀ ìrun ìṣàlẹ̀ wá ní bàbá ni wá di ilé rẹ̀ èyí olóṣe jínú èyí olódáyì lábílá àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni ìdárọ̀ ahun mùtútàmà ẹ̀hú àjàlù wà ìdárọ̀ ahun abẹ́tọ̀ ẹ̀hú àkọrọ̀ ọlá nàbí ibi tí mọ́ kí ṣáyẹ̀ tó bá rí fáwọn ẹjẹ̀ mọ́ ṣe ìwà mọ́sálásí tó ti tètè péjú ní mọ́sálásí àjàlù yóò tètè kí ṣáyẹ̀ wà ilà ọ̀rọ̀ ahùn abẹ́tọ́ ù bó bá wò wọ́n tó ní pé wọ́n àtẹ̀tẹ̀ wá ànábì náà lè kọ́ wọn lójú akọ́r yóò ṣe kínú yóò dìde rẹ̀ yóò yóò dìde rẹ̀ yóò lọ lára ìgbàtà ọba àdágo mẹ́wàá náà tó kójọ lálẹ́ ọba àdágo mọ́kànlá yíò à ń sọ ilé yìí ìjọ ẹ bá tí wọ́n ń ìṣá ìlágo mẹ́sàn-án ẹ má wọn ní kí ni o èwo náà kí àsìkò oorun ní àníkẹ́yẹ tó lọ ìṣá ìlara ló tún ṣe kínú ló tún dáadọ̀ pọ̀ àwọn tí wọ́n yóò yí gbogbo wa nítorí ìrìnbá ti rẹ́ni tí ṣe láì wọ́n mọ̀ sí ìwé ìwò tó rẹ̀ o kí ló fà ní pé a ti mọ ẹ̀sìn wa lórí ẹnu ń tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa nìkan ìorí wo wá sí lórí àwọn káfìrí torí àwọn káfìrí làwọn tán ní ìròrí hákàdà wàjádìnà àléyìí àbá àná bá ti bá táwọn bàbá wá tí mọ́ sí o wọ́n bá ti bá gbogbo àwọn kìfẹ́ inú wọ́n sọ́wẹ́ ìjọ́ ànábì Ibrahim alayhisalatu salam tí sọ bá wọn bàbá rà gbọ́n lẹ́gbẹ̀ẹ́ fi máa hàbí ìtàmàfíìrù lẹ́tì àǹtùbláhà àkùkù ewé ní gbogbo àwọn òṣàdẹ́ ìjòkó ti bẹ́ẹ̀ ṣe ìjú wọn kùlé jùlọ nìkejì tí wọ́n lọ́wọ́ adé lọ́wọ́ ní ká mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ aláìọ̀rọ̀ ọ̀hún sì lè yọmọ nígbẹ̀ tẹ́lẹ̀ mìíràn kan bá gbé kiri kan tó sẹ́yìn lé kéèké táwọn ìfúnlẹ̀ sì rí pé àwa àwọn bàbá wọn ìjọba yóò hùn hùn hùn hùn ìta sọ fún ìgbẹ́ ìjọ gbélé yìí ẹ̀rí rẹ̀ dágbàrù kò hàn ẹ̀rí rẹ̀ nínú ẹ̀yọ́ bá àgbàlagbà náà abẹ́ṣe ẹ̀kọ́ wọn dákùn kó wà lára gbogbo wa bí ẹ̀ka bá ti sọ kiri kan jẹ́ ẹ̀gbọ́n rí ìjẹ́ ìbí ọ̀rọ̀ tó sọ máyà rẹ̀ kò sáyà fún ìkọ̀ láti sọ má bí ìdí rẹ̀ wá ẹ́ má bí ìdí rẹ̀ àlàyé àwọn sábẹ́ òní bẹ ní orí rẹ̀ ó dá tí ẹ̀múrú tí ràtà ti di wá à ń ṣẹ̀sìn wa lẹ́sìn pé a ṣe folofólónù tààlà ń fólò báwọn alìkìtà ń sọ àlàfáàlì sọ́lọ́tì kò mọ̀ pẹ̀lú ìbára kò mọ̀ èyí tó sì yẹ ká tẹ̀lé ní ẹ̀sìn wa lọ tó ìrú ìṣáì tẹ́bá rí mọ́sálásí tó ti ṣáì dìde tọ ìṣáì fún àwọn olóògbé ọlọ́run aago mẹ́sàn-án ni àmọ̀ kí ẹ bá máa ní kí ló ń ṣe bẹ́ẹ̀ ó bá mú ó gbọ́dọ̀ ó bá mú dáadáa kí má sọ ìgbà wa rí èkó lábẹ́ sọ láwọn èkó tí ìgbà ó bá mú àdébàjẹ́ àbí ẹ̀kọ́ slogan àwa ti tó lò ó bá mú dáadáa ó bá mú tààrà ó sì bá ti ń bẹ́ẹ̀ lọ́ àkọọ́lẹ̀ mọ́ torí pa àwọn àlàyé mi ní bẹ́ẹ̀ lọ́ tí ò ní kọ́lọ́mọ́sá àti ọ̀rọ̀ rẹ̀ léwà ó fún wa ní àgbọ́yé ó jẹ́ kí agbágbọ́ Islam tọ̀ tí ìṣá yìí bá ti wá wá tó báyìí ta ló ti wọlé ìgbà wo ni yóò wá tán àwọn míì sọ pé ìgbà tí yóò tán ò ní ká dá sí mẹ́ta òru kí ni káàmọ́ bínú àlàáfíà ò tó ara dáadáa tẹ́lẹ̀ náà àmọ́ lápé tá a bá rọ́pàá wà fáwa ò ní pé ọgbọ́n ẹ̀yìn mọ́ sí àlàáfíà ò tó ara ṣe ẹ̀ṣkì sheikh islam ibn Taymiyyah al-Harrani alayhi rahmatullah àìsàn kan mú wọn ó sì lágbára dókítà wọn wá tírìtì wọn wọn wá ní pẹ̀lú tarí ní tí ó dáa ni pé ẹ má bá àwọn èèyàn sọ̀rọ̀ fáwọn àsìkò kan kẹkàn wà kẹ sinmi kẹ fún àyíṣe dáadáa Islam ti ní àríwá ṣọ́ọ̀tì fẹ́ kọjá lókè àmọ́ torí pé níbi àlàáfíà àti ìníwà gbẹ̀gbẹ̀ ni kí a fi kínú àwọn bá wọ̀nyẹ̀ sọ̀rọ̀ rahimahullah inú ọ̀rọ̀ bá náà wáyé látọ̀rọ̀ Sheikhuna Muhammad bin Salih al tàbí di tí ó fi di pẹ́ gbọ́ lọ́rùn wọn báyìí wọn bẹ́ẹ̀ bí à ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ni Sheikhuna al-Allama Mujaddid al-Asr محمد ناصر الدين الألباني عليه رحمة الله أنا جوك وواني حج بيامي لنا وواني وبرفة التي شيخنا العلامة علي بن حسن الحلبي رحمه الله أو نوان لاريت أنا ويوان بيري كويشن لو شيخنا الألباني عليه رحمة الله ìbéèrè yẹn wá pọ̀ wọ́n ti bí wọ́n ti wá ọ̀tẹ̀ndà bẹ́ẹ̀ ni nígbẹ̀ náà ohun wọn ò bá jágere mọ́ àwọn èèyàn wá ní aṣọ ẹ̀kọ́ orin ilẹ̀ à ń se lọ́ọ̀ ní pẹ̀lú bí ìjọ yìí àwọn abákọ̀ tí wọ́n títí wọ́n ni hátà bóhà sọ́wọ́tò hátà bóhà sọ́wọ́tò tí lábá bá ní bóhà ha a nígbà tó wá la ilaha illallah olùwà bí pé àṣẹ òun yẹ̀ tí wá padà wà ha ohun mi ló hà ẹ mọ̀ bèèrè tí ó tọ́ tó èèyàn lè ṣe láàrín ìlànà ọ̀nà padà wá ń dáhùn pẹ̀lú kí ni àwọn afọwọ́ ṣàlàyé tó forí ṣàlàyé ìgbà ọlọ́ba kí àwọn afọ àwọn ni wá ní ọ̀fẹ̀kẹ̀ àti kọ́ńdà nílànà èmi ló wọ́n á jókòó àbí ibi jókòó àdìlànà àwọn àlùfáà tá alákùnlẹ̀ ha sọ́lọ́ kó sàlékún àlàáfíà kó sì sàlékún àlàáfíà fún gbogbo wọn tọ́yì irú ìṣà ìgbà wo ló wá jáde àwọn kan nígbà tó jáde òun ni ká dá òun sí mélòó lápẹ́lẹ̀ kan ayọ̀ wọ́n ní tá a bá ti dá sí mẹ́ta èpè ìdá ìdá kan alákọ̀ọ́kọ́ àwọn ọlọ́dún ọ̀sọ̀ ìbá rẹ̀ ìdá kan alákọ̀ọ́kọ́ Eh, ìdá àkọ́kọ́ èyàn ni pé asolusul awwal asolusul ni wọ́n tọ́ tó àkọ́kọ́ rẹ̀ wọ́n ni tó bá ilé ti kọjá báyìí yẹnu ìṣá ìṣẹ́kínú àwọn kan dúró lórí ẹnu àwọn àlfà àwọn kan ìgbà táwọn dúró lórí ẹ àwọn ni rùn hmm, ẹgbọ́n dá sí mẹ́ta ẹ dá sí méjì tẹ bá dá sí méjì <coughs> tí ìdajì bá lè ti lọ báyìí ó ní alásàdì sí kínú ó lọ ìṣà ìzákùnlá ìṣà sí kínú wọ́n sì máa di tánà sí kọwa tí bẹ́ẹ̀ Bukhari tó ní akọrọ nàbí sallallahu alaihi wasallam salata al-isha ila nisfi al-layl ó láàgbẹ́bì ti di ilé ìrun ìṣà títí di ìdájí ìdájí ti ní pé ìgbà tó rù ti bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n gíjì bá ti bẹ̀rẹ̀ òun náà lẹ́bí wọn dájú àdìgbà tálù bá dájú bá ṣe jínú tó bá dájú ẹkùn méjì àbúṣà ìdíkòtò jẹ́lá òun náà gbàwà yìí lẹ́nà àbúdáwù àti sọ́nà ní ìgbàsá ìyà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ ó dọ̀rọ̀ mẹ́lú báwù méjì ọ̀rọ̀ hmm, eléyìí náà aná ti sọgbà tá àlẹ́rí kí mo dì ní ó ní ó dìlé ẹ̀ dídájú òru kò sọ pé ó lú ìdájí òru ní òpin àwọn míì wá ní ìgbà tí ìran ìṣáyé tó mọ́ nǹkan òun ní ìgbà tá àlùfájà àgbà tó lọ láṣùbà ìgbà tí àlùfájà àgbà tó ṣe kínú tó bá tó báwọn àlùfájà àgbà tó mọ́ yọ ìwà àṣùtàwà after five minutes bí twenty five kó ìrún alifájà lílo ìgbà náà ní ṣáyé tó ṣe kí ni ó tó tán kí wàá lẹ́rìí tí wọ́n níbẹ̀ wọ́n ní pé ànábùwà Muhammad sallallahu alaihi wasallam Qatada kan bẹ̀rẹ̀ ṣáyé Muslim pàdánù ní innama tafritu ẹni tá a sọ kó sàfihàn níbi ọ̀rọ̀ ọ̀run ala man lam yusalli salah hatta ya'ti waqt al-ukhra o lẹ́n tó dìlé ẹ̀rùn tí dásìkò rùn ní ìrìjì tó wọ́n ni táwọn gbọ́yìn bẹ̀ ni pé ajẹ́sí àsìkò òun ó mọ́ ṣe kínú yóò mọ̀ wọnú tàbátí wọ́n wáyé sọ́wọ́ ní zúrì zúrì tọ́bá ìdé asìrì tọ́bá ìdé magribi wọlé magribi tọ́bá ìdé wọ́n ní bẹ̀rẹ̀ náà ní pé kí ìṣá inú tó tẹ́ ó dìgbà tí tẹmọdún wá dọ̀rọ̀ inú ẹnigbẹ́tọ̀ inú àṣùgbà nǹkan ìgbòho ní mọ́ntán yẹn bá ń ṣàlàyé rẹ̀ ìgbòho lá àṣùgbà mọ́ntán tóòrùn bá ti yọ ayíwà ṣé tóòrùn bá ti yọ ojú ìdídó wọ́n definitely ẹ̀yin lẹ́kọ̀ọ́ understand irú nǹkan nílẹ̀ ọba ní ok ìkọlù bá àwọn amú ọ̀rọ̀ mi wọ̀n ìpè irun ìṣáì ànábì ti kiri ní àsìkò wọn àṣùbà ọwá ní kódà ń gbà tá ànábì wa kí tán tó jí ní àsìkò nígbà tó kú díẹ̀ tá alifájà rí fẹ́ yọ ó kí tọ́lá ilé alifájà rí yọ àwọn sọfà náà wípé á ah, alifájà rí mọ̀ sí yọ kẹ tó kírun àwọn lẹ́sì tá náà mi pọ̀ ni pé wà innahu lawaqtuha lawla an ashqa ala ummati ẹgbọ́n sọ lásìkò tí mo kí àsìkò orin ìṣáì náà ni lawla an ashqa ala ummati kódà tí èyí bá ṣe kí ní ìfẹ́ fara ní àwọn ọjọ́ mi ni irú àsìkò yìí gan-an ní ìbá ní kan máa wá sí ìran ìṣàn ẹ̀jẹ̀ bá sì dáná wá sí ìṣàn ìlago mẹ́rin àbọ̀ lóòótọ́ yóò yíwọ́ àbí òní yíwọ́ <laughs> alùpùpù náà ti sọ pé yóò yíwọ́ yóò yíwọ́ bọ́nà káì yóò yíwọ́ lọ́yà aago mẹ́rin òru láti òbí ẹgbẹ́ gbàgbọ́ ní títí àti wà ní òkun jí àgbẹ̀ ẹ̀ nà <laughs> láìpẹ́ ní àwẹ̀ ẹgbẹ́ yóò yíwọ́ alóòrán àlọ́ ní wà fẹ́ pé a ah, fa ìnáwó làwọn kò fà sọ́dá àtìkò tí mo kì í àsìkò ìṣá ìná ni lọ́wùlà aṣọ́kọ̀ ara òmùbà tí èbá ṣe kéjì dára ní àwọn ọjọ́ rẹ̀ àwọn nínú àfáwà ni eh, ni wọ́n imam ahmad wọn bẹ́mẹ́ lóhun bí àwọn ìwáyà kan látọ̀dọ̀ wọn náà ni àwọn tí wọ́n ti jọ pọ̀lọpọ̀ àwọn àlùfáà náà àwọn náà lọ́nà bí pé àní ìṣá ìfẹ́ òpin rẹ̀ ó nígbà tí àlùfáàjà nígbà tó yọ ìwọ́n tó bá fẹ́ bí wọlé ìmúlọ ní bẹ́ẹ̀ lọ́nà tó wà lọ kìkan tó di ara rẹ̀ á ah, ti mọ́ ní ìṣá ìfẹ́ di àṣùwà àkókò ṣe kíni òdòdó ẹ wádàgùn márùn-ún mọ́ sí tó wá sùn tó níbi ọtí sùn lọ́run sọ pé ó lè dàṣùwà àkókò ṣe kíni kó má dìde lẹ́ọ̀ kódà wọ́n lè sáájú lọ́tọ́ sí lè dìde ṣètò ọmọ kan dìrọ̀ wọn àlùfáàjà ní ìlú ayọ̀ ọ̀sẹ̀ máa lọ sí ìrọ̀ ìṣà nípa ẹgbẹ́ bí àdìsí sábà ti kà fún wa sábà lọ nínú parí àdìsí ẹ wọ́n ni wàkánà yẹ sàṣẹ́bù àkìrọ̀ ìṣà ọ̀rí mẹ́wàá حديث عبد المنهال تنكله وكان يستحب أن يؤخر العشاء آه. التي تدعونها العتمة أيوة وكان يفرط النوم قبلها والحديث بعدها. أيوة wọ́n ní àdébùsọ láàtọ́lá ó máa ń fẹ́ kó ń dìlé ìṣà ní tó máa ń fẹ́ ní kó ṣe kí ní kó ń dìlé ìṣà ìṣà àti ẹ̀mọ́ ìpínlẹ̀ àlàáfíà ó wá ní wàkáàdé yẹ́kẹ̀rẹ̀ ònà ó kọ̀bùlà ha ọlá náà bí wá kórìíra ìtọ́ fi ní di ọ̀rọ̀ mú ní ọyọ́yọ́nù aláàdínábì kórìíra pé bí ìwà fẹ́ kí ìṣáì kọ wá kọ́kọ́ lọ rèé sùn lọ́gbọ̀n sí mọ́gírìbì tán ẹni pé láàrin mọ́gírìbì sí ìṣáì àfẹ́kọ̀ sùn mọ́sùn mọ́sùn ọba ti kí mọ́gírìbì tán mọ́ retí tẹ́ẹ̀mọ́dí ìdí ni pé tọ́ bá ilé sùn ṣètàn lè ṣe kínú ó lè ra ọmú ó bá ra ọmú ó lè dàtúbà ó dàbí ìtẹ́nà wà lọ́wọ́ <laughs> ìgbà ìgbà wọn àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgbẹ́ <laughs> ó dùn ìgbé ní ìjọba ìbàdàn èdè ìbàdàn bá sọ́jọ́ náà wá sí ìfẹ́ o ẹni a àwọn obìnrin àjẹ́ náà bó báyìí ni fọwọ́ ra ní ògóró ẹ̀yìn báyìí ọ̀ọ́sùn lọ ni ó ní <laughs> ó dá lìkì àmọ́ ló ṣe kí èmi eh, àwọn obìnrin àlìjẹ́mọ̀ èmi ẹ̀dùn àlìkì àmọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àlìkì àmọ́ bí wọ́n ní àwọn tó wí ní pé níbi tí wọ́n rẹwà dé inú rẹ̀ ó sì mọ̀ dùn pé èèyàn ṣe kínú ó yẹ fún obìnrin fọwọ́ kan àwọn táwọn obìnrin dẹ́ àkókà sí ìlàrí ìgbé pé ọwọ́ mi yìí bí ọwọ́ pálí ẹja ní <laughs> gbogbo wọn di ọlọ́mọdé àtàánú wa ọdún wa ṣe jù mẹ́gbẹ̀láwọ̀ yìí náà tó yẹ kọ́ ṣe sùúrù àwọn obìnrin àlìjẹ́ náà gbogbo obìnrin tó wà láyé ìdọ̀ ìmọ̀ bá ṣe jùlọ wọ́n dámọ̀ gẹ̀gẹ̀ ọjọ́ ẹgbẹ́ wọn ṣe gbóṣù bí tẹ́lẹ̀ mi tó bá di máa lórí mẹ́ta báyìí kò dámọ̀ gẹ̀gẹ̀ mọ́ ṣe gbọ́ para rẹ̀ gbọ́ kó bá lè jámọ̀ ara rẹ̀ ní sùúrù mọ́ ṣe jùlọ farabalẹ̀ wọn lábàjá àlùjẹ́ náà kí wọn náà kọ́lọ̀ wájẹ́ kan nìkan náà àwọn àbá mẹ́yìn tó sọ mọ́ báyìí ní ìfowó ara olóògbòrò ẹ̀ kí ló wáyà lọ́bẹ̀ ni pé kíṣẹ́ ìtọ́nù mọ́rọ̀ ọmú bọ́ bá ti lọ rí sùn láàrin mọ́gbìlì àti àti ẹ̀ṣà aláàdínábì kò nìra bẹ́ wal haditha ẹ̀tọ́ àmọ́ wo aláàdínábì tó wá kò nìra kìíní kan náà ọdún ti wá kírun ìṣá ìtàn ìgbà lọ́yẹ̀ tó wá lọ rí pàtẹ ẹjọ́ ìwọ̀n àtàwọn ìyàtọ̀ tó wá ń sọ̀rọ̀ ẹ̀tọ́ àrùjọ àìmọ̀wòrẹ̀ rúdọ́mọ̀ sẹ́ni kí ìṣá ìtàn oníkálukú ṣe kínú kò mọ́ lọ́dún àwọn tó wọ̀ kan bá ń bẹ tí èèyàn bá fẹ́ sọ ńkọ́ ẹlẹ́ sọ́wọ́ wọn máa ọ̀rọ̀ míì wá látọ̀dọ̀ àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní tọ́ba kí ní ìṣá ìtàn Ànábì àti Abubakar Siddiq radiyallahu anhu àwọn méjèèjì ó wà jọ jùkú tọ́ba jòkó kí ni wọ́n mọ̀ sí ń wà mọ̀ sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn nípa Islam báwo wá ní ìrìn bóun ní ṣe lọ ìdàgbàsókè bóun ní ṣe lọ wájú níbo tún ni orí yẹ kí tún ní orí yẹ káàkiri àmì ìntàgbẹ́gbẹ́ ìdánimọ̀ jẹ́rì àti àwọ̀gbàkì ṣe dẹ́kọ̀ ìlà ọlọ́pọ̀sá fún alẹ́ àgbọ̀ ìlú ọ̀rọ̀ rẹ̀ alákùnlé ha eléyìí ni àwọn àsìkò ìrún wa bí a káwá tó báyìí nítorí àkókò insha Allah ta'ala ló bá ń di ní ọjọ́ mẹ́jọ a ẹ̀ẹ́dọ̀ bá ti wá sọ lánàá bí idhnillahi ta'ala àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ti ọjọ́ Thursday lẹ́yìn àṣùbà gbogbo ẹ̀ na ń tàn mọ́ pé yóò bẹ̀rẹ̀ padà kí lámọ̀ wá sí inú ẹ̀ ó sì wà táàtà dẹ̀rọ̀ àti ń discourse lọ àwọn ọmọ àwọn tàbí wọ́n yìí fẹ́ mọ́ gbọ́rọ̀ nípa àwọn sọ̀hábì àdúgbò Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tó ti àwọn tó ẹlọ́wọ́ àrùn wọn lọ́kàn gbogbo àwọn àti wọn mọ̀nà gbogbo àwọn jẹjẹrú rẹ̀ àwọn ilé tẹ́kí ti àwọn nítorí wọn àwọn òkúrọ̀ ọlọ́mọṣá sànù ọ̀pọ̀sànù àwọn náà tọ́yì alẹ́ sọ àrùn. wọ́n ní ìjẹ́ ìyẹn lè sọ ọmọ ní Abu Hurairah radiyallahu ta'ala anhu nínú orúkọ tó dáa tó yẹ kí èyí sọ ọmọ òun náà ní kí ni jama Abu Hurairah torí pé àáfàá ni onímọ̀ ni gbajúmọ̀ ni olùfi ìmọ̀ jagun ẹ̀sìn ni ṣùgbọ́n yẹn bá wá sí ọmọ tó sọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀rí yẹn náà ń tàn máa kọ́ ọmọ nínú dàbí Abu Abu Hurairah radiyallahu ta'ala àkókò tó dáa ni ó wá lè jẹ́ pé tó bẹ́ẹ̀ rú wa lójú ni pé Abu ah, Hurairah kú níyàmọ̀ ni ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ àìmọye fúrí àtàmọ́ sọ táàmọ̀ irú abúbákìrì kíláàbí abú kúdíyànú náà bàbá bákìrì ìtumọ̀ rẹ̀ tí wọ́n tọ́ sọmọ ẹ̀rí abúbákìrì abú kìíní kan lọ ti sọ náà ìgbàláyè rẹ̀ sì wà náà bọ̀ abúbákìrì dá ń sọ ó kọ̀rẹ̀ ẹgbẹ́ kọ́ wọn kí ló pa abúbákìrì Abdullah ló kọ̀ rẹ̀ bọ̀ kí làwọn máa ń pè ní ìsìn ẹlòmí ìbò mọ́kọ Abubakar Abubakar Abubakar náà níwà ló sì ló kọ ẹgbẹ́ bọ̀ Abubakar ti bo okọ rẹ̀ mọ́lẹ̀ láàbí náà sọ fáwọn tó máa ń ní ẹ ókọ súnná ókọ mi ò gbọdọ̀ bó mọ́lẹ̀ ọ̀rọ̀ ni ò lákọọ́lẹ̀ ẹ ókọ súnná lẹ gbọdọ̀ máa fi pé ó ẹ mẹ́pọ̀ máa ń táyé ẹ mẹ́pọ̀ máa ń kẹ́yìndé ntí táyé àti kẹ́yìndé o tí gbòòlò ni ò bá ti láburú mi nú èyàn lè fọmọ rẹ̀ mẹ́ ẹ bá wà sọ ní Abdulaziz àwọn èèyàn wà mọ́ Abdulaziz tó mọ́ sí ní táyé òtítọ́ burú bẹ́ẹ̀ ìdámọ́sí ni kẹ́ìdé òṣìṣẹ́ burú mẹ́ abẹ́ ìpé lóríkì kan oríkì ní ní àwọn agbóyá abẹ́dọ̀bá tó lé torí pẹ̀lú àwọn akẹ́bí mọ́ ń dé mọ́ bàbá tó dé òkọ tí ò yẹ ká mọ́ sọ́ra wa ni bọ̀ ká mọ́ kọ̀ bí ìbílá di pé ọlábìlé kan àbí títún ni àjàdí ẹṣẹ́ ọkọ̀ ó ti bàbá ti nílò so kẹ́ ẹ̀ wá pọ̀ mọ́ àjàdí àjàdí tẹ́ wá ń ṣe ó ti wá bo ó kọ rẹ̀ mọ́lẹ̀ tẹ́ ní à ó bá dá á mọ́ ó mọ̀ ó rẹ̀ kò ní ṣe kínú kò ní mọ̀ fóun náà ń pè ní kúbi lọ́rọ̀ òun kò já ní mọ̀ fóun náà ń pè iwájú ọlọ́wọ́ bá tí ó lè fi rẹ̀ kò lè ẹ̀sìkéèpù ẹ̀ kódà ẹ tẹ́lẹ̀ irú ọ̀rọ̀ gan ó lè mọ̀ ẹ̀kọ́ ní jẹ́ lẹ́sẹ̀ kan tẹ́gbọ̀n ọ̀daràn ni yóò kọ́ ẹnu jẹ̀dídá ó kọ́ tó sọ mí ẹ má fi pè mí o yóò kọ́ máa pè rẹ̀ ní nickname lórí tó bá lè dàlì sí àmọ̀ tó tó bá ti ń po ohun yẹn òun kàn nígbà pé òun náà pè àdámbà tí a ní yóò kọ oríkì tó bá fún oní yóò tó dáhùn so kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ so abubakar ti bí abubakar ti bo ó ó ti bó kọ rẹ̀ mọ́lẹ̀ kò sí láì so bẹ́ẹ̀ la búrò rẹ̀ rọ kò sí gíní kò sí láì kódà ìgbà sí àwọn ó àwọn àfọkùrọ̀ rẹ̀ jíjà mi bí àwọn kàwú mi kàwú mi lágbègbè gbàdí kàwú bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú àbúrò rẹ̀ rọ tó gbó wàhálà tó kóra rẹ̀ sí o àwọn alùpùpù náà bá jáde pé ó dá ẹ̀dá fún ẹjọ́ àbúrò rẹ̀ rọ ìkẹ́dà alfáwa fadilatu sheikh dr fadil abiola nuruddin al-imam hamidahullah àwọn wá sí ọ̀rọ̀ lórí àbúrò rẹ̀ lọ kì í ju bí oṣù kàbó ìwé jùlọ méjì lọ àwọn wá kéde ilẹ̀ pítọ̀ níjọ́ àbúrò rẹ̀ lọ dé táwọn ilé rẹ̀ bá ló kọjọ́ tọ́lọ̀ tí wá fún lápẹ̀lẹ́ tipẹ́tipẹ́ yìí tàbí wá ń dáàbò bó yìí tọ̀ kí ló tún lè kan tó kéde pé èèyàn ọgọ́rùn-ún tó bá bímọ tó sì sọ ọmọ rẹ̀ ní àbúrò irọ́ ẹran kó mọ́ rẹ̀ àgbóbàsanwó ẹ̀ èyàn mélòó èyàn gọ́rùn mọ́ wà bá mi ò torí ìmọ̀ mẹ́yàn ti pé o wọ́n àdìgbé ẹlòmí náà tó gbé sáfíkọ̀ mílẹ̀ fẹ́ ah, sọmọ́ mi ní àbúrò rẹ̀ irọ́ ó sì mọ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ torí eh, mílọ̀ ti fara níbi pọ́tù kókè àwọn ìyàtọ̀ ti ń rẹ́jísà ọkọ̀ wọn mo sì rí àfikọ̀ kan láìpẹ́ ìwé àlọ́ ni tí wọ́n sọ ọmọ kan náà ní àbú ìwà àmọ́ bóyá yóò lọ gbẹran àfikún àdúgbò lọ rí gbẹran o mọ̀gbà tí mo rí mo ní àwọn ah, ọba tí wàá sọ ní má dùn àlùsùn náà ká fún ọ ní àfọ ẹran kan odidi agbo wọn fi ṣàfikún àbúrò rẹ lọ tó àsìkò yìí á nídìí ẹ púpọ̀ ṣe tó náà bá bí mọ kó sọmọ rẹ ní èmi láti lọ àkíkọ̀ kan láìpẹ́ yìí nítòsí wáyà yìí níbi oṣù méjì àti mẹ́ta sẹ́yìn lẹ́yìn tá a ṣe rọmọdọ́nù after rọmọdọ́nù àkíkọ̀ kan la lọ́ńbẹ̀ wọ́n sọ ní Abdulrahman ọba rẹ̀ wá fi fún pé àbú ọ̀rẹ́ àwọn lọ fi ṣọ́ta àbú rẹ̀ lọ́wọ́ ọlọ́run ṣàbá kí àbú rẹ̀ lọ́wọ́ ẹ̀sùn báwọn tó ń bínú àbú rẹ̀ lọ pé ẹ lè bínú rẹ̀ ẹ̀yìn ìdẹ́yà lọ rí darí mọ́lẹ̀ lẹ́sìn kí lẹ́nu rí káṣá ọláwà àlọ́ <coughs> pé bóyá ó jẹ́ àbúrò àtúnṣọ ní àbúrò rahman ok pẹ̀lú orúkọ méjì tó lórúkọ náà bóyá orúkọ tọ́lọ́run ọ̀rọ̀ fún àlẹ́bí ok ẹlẹ́ẹ̀kejì nínú àwọn akúlù ìjẹ́ kí yá bá lọ láti kí yá di ara tí ó já lọ láti tó já lọ. ìbéèrè méjì ló wáyà ìbéèrè àkọ́kọ́ wọ́n ní ìdá àlè fún ọmọ wa lórúkọ tó jọyọ̀ kan lọ fásọ́bà ó kọ tó lé kéni abimọ nífẹ̀ àwa sọ ní Abdullah àtún sọ ní Abdulrahman àtún wà mí àtún ṣe kéni àtún sọ ọmọ wí ló sì ní ìjó tọ́bẹ̀ àbí kò tọ́ ó tọ́ ní Muslim kódà súnà ní pàápàá ó kò lọ dárí pé ó tọ́ kí láfún pé jọmọ́ súnà òun ni látọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam káàkọ́ bí báyìí nínú al-Qur'an ìbàdọ́nà ọ̀fẹ́ júwe anábùwà eh, Muhammad táà nàbí Ìsá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ó ní wa ubashirukum bi rasulin ya'ti min ba'di ismuhu ṣe bá yà òtúwà náà nìsá ismuhu Ahmad على كل حال أه تنورا من الآية صف نعم صف أي قفامة قرآن منير النوم سجل أولا سجل با على كل حال so o ko fi won so anabi be ni kini aha ànábì náà ni ànábì náà sì ní ìkànnì ìkejì bá ànábì wà lámọ́lẹ̀ gbọ́nagbọ́nà ànábì ní lí khamsatu asma ànábì níbẹ̀ tí ń wò mí yìí ó kọ márùn-ún mo ní ó kọ mélòó márùn-ún mo ní ànábì fi ń kà á inú àwọn ọkọ̀ tá ànábì ká olóòní haṣírù haṣírù ni pé èmi ni wọ́n kọ́kọ́ gbé dìde tí wọ́n fi gbé gbogbo àwọn

déédéé náà ni sọ yẹ́ bí ẹ̀ bá wá pẹ̀lú àwọn ìbéèrè kan mọ́ fọ́nì ẹni bá wá sọ ọmọ rẹ̀ ló kọ márùn-ún àbóṣokọ rẹ̀ ló mú ọmọ rẹ̀ ló kọ méjì ṣé ẹran méjì ni yóò wá pa ẹran tá a mọ́ ń pa nítorí ọmọ kìí ṣe torí orúkọ láti ń fẹ́ràn torí kí láti ń fẹ́ràn torí pa bímọ ẹni jẹ́ kí mú ọ̀rọ̀ yìí wá onígbàtà ń discuss pé ẹni tó ń kọ rí bá dáa kan àwọn ọmọ tí ó rojọ́ ìlọ̀dẹ̀ ilé wọn kọ́ wọn ni wọ́n ṣe lájùmọ̀ ó kọ tí ò bá da pé ká yí padà ẹnìkan gbà wá gbọ́ ó ní mo ti gbọ́ pé ká yí padà ó ní bọ̀t ẹjọ́ ṣé tábà wá yí orúkọ padà ẹ tábà tó wá pa ẹran míì ni ẹgbẹ́ ìjọ lọ ń gbé ibẹ̀ ni pé ó dà pé torí ó kọ láti ṣe kí ni níwà tó lórúkọ ṣùgbọ́n láti pẹ̀ràn èyí tá àti pẹ̀ràn ni pé torí pé a bí ṣe ẹni tó bá pààrọ̀ orúkọ rẹ̀ mọ́wùlẹ̀ bèrè bèrè mọ́ tó tó bá bèrè bèrè táwọn ló bèrè padà ni pé ṣé wọ́n tún wọn náà bí ni ká ní wọ́n tún wọn lóyún

ẹ wẹ̀ ẹ́ lóun náà lèmi náà sọ lẹ́ẹ̀kan pé tí nǹkan mi bá yà so mọ́ okùn yẹn lóko èyí tí yóò bá sì mí ni pé táyé wọ́n ní ìtumọ̀ àwọn àgbàlagbà tí wọ́n bá ti tún wà nù wọ́n ní ìtumọ̀ rẹ̀ pé nígbà táwọn táyé àti tẹ́lẹ̀ ìjọ wà nínú ìyá wọn gbígbà ìtáyé wa kọ́kọ́ wá òun ló wá tọ́ ayé wò lọ́tọ̀ wò ẹ̀hẹ́ wọ́n ní tọ́ wò yẹn ìyẹn ni pé tọ́ ayé wò nígbà tó wá tọ́ ayé wò ló fi wá di táyé pé so táyé yẹn ìtumọ̀ rẹ̀ ni pé tọ́ ayé tọ́ ayé ó wá dígé ni ẹ̀mọ̀ àwòrán bá kí dàdú wáwọ́ rẹ̀ o wọ́n nígbò wá tọ́ ayé wò tán òun ló wá sọ kẹ́yìn pé ó yá ìwọ náà ìmọ̀ bọ̀ àni kẹ́yìn ìdílé ṣe wá ní kí ni ó wá kẹ́yìn òun lọ̀gá ní yorùbá wà tó wá parí ẹ̀ náà bàbá jẹ́ náà bá ní akẹ́yìn ìdí wá gbà á sọ́ọ̀ ni wọ́n kọ́ dáyé ni mọ̀lẹ́rìí ní yóò rò ní ti wá ní kí wọ́n bìí

ṣùgbọ́n àràkùnlé ha tó wáyé pé táyé ẹni wọ́n kọ́ dé ǹjẹ́ wá bó kọ mọ́lẹ̀ tó mú ayà sí yóò kọ̀ yẹn lẹ́ẹ̀kan nìyẹn tí ó kọ̀ kan borúkọ tá a sọmọ mọ́lẹ̀ ǹjẹ́ ó lè ní sábà pé lálìkìyà mọ̀ kó mọ́mọ́ pé òun náà pé ìyí òun ò kínú ò correct Allahu a'lam. aha ìbéèrè kejì ìbéèrè kejì ni pé ǹjẹ́ tá a bá jẹ nǹkan aláta lẹ́yìn ìrún lẹ́yìn tá a kírun tán tó sọ́rí sáàdìsàbà alátán ǹjẹ́ ẹ̀ka aláta yìí ǹjẹ́ ó ba orúkọ jẹ́ tàbí ǹjẹ́ ó ba àlùwàlá jẹ́ ẹ̀ka aláta ti gbà kan ba àlùwàlá rí láti lọ àlọ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam àmọ́ yìí tá ànábì ṣe gbẹ̀yìn ni pé ànábì padà jẹ́ ẹ̀ka aláta gbẹ̀yìn tí ó dẹ̀ tún àlùwàlá ṣe kí ló ní tọ́wá ní kákàmọ́ sí abájẹ̀ká aláta tí àṣó àtọ̀ àti gbogbo tó di bàrà lájẹ́ àábòmíṣẹ́nu wa a wá yọ ẹnu nù agbogbo tó bá há síbì kan bẹ́ẹ̀ yóò lè wábì kan gbà lọ a sì máa bá ẹnu ti wà lọ ọlọ. àwọn lárúbáwá lè yọ sí lárúbáwá lẹ́nu àwọn lárúbáwá lẹ́nu sọ̀rọ̀ àwọn aláwọ̀ kọ̀ báwọn ẹ̀bùn ní ìjẹ́ bẹ́ẹ̀ Allahu wa alaykum assalam wa rahmatullah. ok sir tó kábíyèmí ti bọ́dà àjọmọ̀ṣọ́ báyìí so ní máa láàrín jẹ́ àlùfà àlùfà ìjà lọ ok so ní àti bọ́dà àjọmọ̀ṣọ́ bí ìbá ti wá lọ́wọ́ máa lọ sọ fún àlùfà lọ́bà ó ti lówó lọ́wọ́ ó ti gbé gbogbo ìṣẹ̀lẹ̀ àbúrò ìyàwó rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́ ṣe bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́ <coughs> ṣé agbègbè ń sáfìsì ká tún ẹni ṣe pé ṣọ́jà ó gbogbo ojú ẹ̀sìn ká pè é ní pé ká ṣe kí sáfìsì kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ni mm. àbúrò ìgbà tó ṣe ká mọ́ bá bẹ́ẹ̀ bá tó fún àwọn ọmọ ìgbà tó ṣe ní kọjá pé ṣe a lè ṣe bẹ́ẹ̀ lẹ́nu. ìwà òfófó kò dáa tí bá gbọ́ yín o àbújá bá wọ́n jẹ́ alájùlówó àríwẹ̀kọ̀ ìlú wa rí pé àbújá fáwọn ti gba ọkọ̀ tó kó bọ̀ àwọn olówó tó kó bọ̀ ní àwọn àgbà ọkọ̀ tó kó bọ̀ mo wá lọ báladì ó mọ́tò bíi mẹ́ta lọ́ti kó fún àwọn ọ̀gá rẹ̀ láti Amẹ́ríkà wọ́n ti sẹ́ni mọ́tò wa o àwọn alọ́bẹ̀ ọlọ́dún ṣe kínú ọlọ́dún ṣe wo ṣé jẹ́ wílọ̀nù ìwà yìí ìwà gbígbó nìyẹn ìwà kíra pé gbẹ̀bùrù mùsùlùmí èkì máa jẹ́ gbẹ̀bùrù adágbà muhammad sallallahu alaihi wasallam ó ní láàyè dẹ́kọ̀ọ́ jannata kọ́tà bí ẹni kò ní wà lẹ́nu náà lálẹ́ náà ànàmá gbẹ̀bùrù ẹni tó gbọ́ tẹ̀lé ìṣe gíní ìṣọ̀fẹ́lẹ̀ fẹsẹ̀ yìí lóyún tó lè túbù láyé àwọn tá àwọn gbẹ̀bùrù má jẹ́ gbẹ̀bùrù kò dáa ìwọ́n tó ọmọ gbọ́ ọ̀rọ̀ tí ò dá tẹ́lẹ̀ ìṣọ nípa ilé tí wọ́n náà ṣe gíní tó gbé lọ sọ́dọ̀ ilé ayé tó sọ ń parí rẹ̀ o tó tún gbọ́tẹ̀ lẹ́yìn náà wọ́n tó lọ ní sọ fún ilé yìí má máa gbọ́ ọ̀rọ̀ láì fi tẹ́nìkan sọ ń pa ẹnìkan kọ́ máa ṣe kíni kọ́ máa gbé lọ wá pàtàkì jùlọ láàrin àwọn mùsùlùmí kó dàbí èyí sáàrin mùsùlùmí ó burú tó wá dé láàrin àwọn képe ọ̀rọ̀ ah ó sọ bẹ́ẹ̀ pa mí onókọ̀ bí lùdìdì bí bí bí onókọ̀ tó lọ sọ ti ẹni ó lè lọ dìjà ó lè dìjà gbóró ó lè irú wà bẹ́ẹ̀ kìí ṣe wà mùsùlùmí òdodo irú ẹni tí bá ń ṣe irú ẹ̀ kò ní ṣe kínú oníwà àlùjánnà so ẹni tí ẹ bá rí kí ń ṣe bẹ́ẹ̀ pé òun lè máa fi òfófó lòun ṣe ìwà tẹ́wò yóò dá o ẹ gbò lówó lọ́wọ́ ní kò sí tó kàn yín ẹ jẹ́ kí ẹni tó ní owó kò sí then òun náà tó jẹ gbèsè ẹ kò sàn òun tó mọ̀ kó jẹ gbèsè kí ni yóò ṣe yóò sàn ẹ ti gbèsè nǹkan tó lágbára ni o gbogbo ọtọ ọmọ ńlá yàtọ̀ kan máa ń jẹ gbèsè jọ ẹ eh, gbogbo àwọn àjọta jẹ gbèsè ọlọ́run dákun pé mi náà sọ gbèsè ọrùn mi ó ẹ bá sàbíjà mọ́ èmi náà ní gbèsè lọ́rùn ọlọ́run bá sọ òwe tó náà bá ní gbèsè Allah gbogbo ẹni tí ó bá jẹ pé ó láǹfààní kọ mọ́mọ́ ìyáwó lọ́wọ́ àwọn èèyàn ọmọ pé ìgbàjúdọ́ lọ́wọ́ bá ṣe fún ọ mọ́mọ́ ìyá tó bá lè avoid yẹ torí bí ìyẹn báyìí lè fi tán àádọ́ta lẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọkùnrin kan kú ọba níwájú ànábì ilé ànábì ó kú rí ànábì rí tọ̀ ọ̀yà ẹwà lọ sí pàdé wá ní káwọn sí ànábì wá bí wọ́n pé ta ló jẹ lówó ah, ẹnìkan wá ní ah, oúnjẹ ẹnìkan ní dínárì méjì àti ilé ìṣèkú rẹ̀ àfikà sọ̀wé àkùmọ̀ ah, lówó lọ́wọ́ àdí àfi àfikárí alégbéwọ́n mi sàbí ìṣẹ́ àfikárí owó lẹ́nìkan bá ní tọ̀

dínárì méjèèjì òun ṣọ̀ṣù tán ó ní àjẹ́bí ya ajẹ̀sìnkú lànà ni ọ̀rọ̀ ajẹ̀sìnkú lànà pọ̀ ọgbọ̀rọ̀ ìjọwá bí wọ́n ti sọ̀rọ̀ ẹni ọkùnrin ó wá díjọ́ mi tá lẹ́gbẹ̀ẹ́ tó pàdé rẹ̀ bóò ni ó ní mo ti sọ aláàrẹ́gbẹ̀ wa ni àhá sọ níbi ìsìntọ́ sọ́yìn lọkùnrin yẹn náà ṣẹ̀ṣẹ̀ rí sinmi nínú ẹ̀mẹ̀sàárì gbogbo ẹni tí ń jẹ gbèsè tó ọmọ fẹ́ san o torí tí yóò fa gbogbo òun yẹn gbẹ́gbà mi bó yóò fìlì pé kò fẹ́ kò fẹ́ san ara rẹ̀ bíi ti owó olówó tó yá tó fẹ́ san tó fẹ́ jẹ gbé àgbákò àlìkámọ̀ lọ ń dè mọ́lẹ̀ fúnra ara rẹ̀ wọ́n ò lè rọ́nà lọ àfikọ́ san padà ò lè rọ́nà lọ àfikọ́ ṣe kí ni àfikọ́ san padà ló fi jẹ́ sí àwọn àgbẹ̀ta bá máa ń yáwò èèyàn lówó tọ́mọ jẹ́ lówó ìsìláàmù tẹ́ká àgbẹ̀ máa ń lẹ́mí ìdáríjì gbàgbé pé tẹ́ni ìdábárí kó dùkú òun san sí òrìṣan pé á ọlọ́run mojú kò fánà láti kìyàmù torí pé nǹkan ńlá ni tó lè kóba nínú sáré ó lè kóba nínú ẹgbẹ́ láti kìyàmù so tí ò bá wá fẹ́ wá sán ìwọ mọ́ wá torí ẹ̀ ìwọ mọ́ torí ẹ̀ wọ́n wá di gbèbò òun ó kàgbákò pé ó jẹ gbèsè kò sán ìwọ ó tún wá kàgbákò lára tiẹ̀ fún wọn tún ya gbèbò òun olóbogbo ẹni àmúgbàtàwà ní ti dá mọ́tò nígbà ẹgbọ́n sọ fófó òfófó dá àwọn èèyàn ti gbàgbé ẹgbọ́sọ nígbà ẹgbọ́n sọ fófó òfófó dá pẹ́ẹ̀rẹ̀ ní Islam èyí gbọ́dọ̀ jẹ́ pé gbogbo yóò sì má jẹ olóbòfó Allahu ta'ala ààlọ́ sọ́lẹ̀ ṣokó rántí àlè sú opó ìyẹn ni pé ẹ̀gbọ́n kú nìṣẹ́ ìyàwó ẹ̀gbọ́n àbí àbábúrò kú ìbọ̀ ìbọ̀rọ̀ àbúrò kú ìyàwó àbúrò kí ẹ̀gbọ́n ọkọ wa bẹ́ṣe kí ni òfẹ́fẹ́ wọ́n súpó àbí kí ní ẹgbàjúmọ̀ nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àṣàkáṣà ni àṣà wa nílẹ̀ Yorùbá ni amákílá pé àṣàkáṣà ni lọ́dọ̀ àwọn lárúbáwá ní jáìlì àtàlẹ́bí tó dé níbi táwọn bá dé ọmọ ma ń súpò bàbá rẹ̀ ọmọ ma ṣe kí yóò súpò bàbá rẹ̀ yóò fẹ́ ìyàwó bàbá rẹ̀ sámúlẹ̀ o kódà ìfẹ́ tí ó fẹ́ wọ́n pin ogún ni tó bá ti pin ogún tó pin ilé fẹ́lẹ̀ tó pin jìnnì fẹ́lẹ̀ tó pin ẹsẹ̀ fẹ́lẹ̀ tó pin àkóyè fẹ́lẹ̀ ó sì fẹ́lẹ̀ wọ́n mọ bí wọ́n yàwó bàbá rẹ̀ ma ṣe kí ni ọmọ lọ àṣàkáṣà ni ìsìláàmù ní ojú ìgbìlẹ̀ òwú ẹ̀ bẹ́ẹ̀ náà wá ní ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ kábírù wa pé á ìyá ràṣákì ti dá o inú wọn yóò gbọdọ̀ kúrò nínú mọ̀lẹ́bí wa fáì tí ìyá ràṣákì bá wá wú o àìmọ́sùn nínú ìtẹ́yẹ bí wà kóra yíjọ ìyá ràṣákì gbogbo ẹbí wá jòkó àwa ní àfáfàtà ìlú tí wọ́n súnmọ́kú yóò dìyàwó ni o tí ìwọ́n mọ̀ wá lé rẹ̀ tí ìwọ́n á mọ̀ bá a ti lọ́kọ láya gbogbo àwọn ìyá wa tí wọ́n ti lọ ogun wọn náà nínú kan bá lọ sí ilé ẹ̀fúnlẹ̀ yorùbá yìí adigbọ́lọ́dọ̀ ọlọ́run adigbọ́lọ́dọ̀ ọlọ́run náà ti fi àgbóyè sílá ó ti ṣe ó ti ṣàánú wa àṣàkáṣà ni ó ẹ̀ ń lẹ́gà láìsí agbèrè olóko tẹ̀sán ẹ̀ ń lẹ́gà láìsí kíni ẹ̀ ń lẹ́gà agbèrè ẹ̀ tọ́mọbìnrin bá dáa abẹ́ adìtẹ́lẹ̀ yóò sí tó sọ pé òun fẹ́ dádúró abẹ́ rọ pé nínú ẹbí wa abẹ́ rọ pé ah, ọmọ ẹ̀gbọ́n wa tàbá ní kí ẹgbẹ́ ìlú yìí máa lọ nísìbò ní òtù bá tọ́jú ọmọ ẹgbẹ́ nìkan ó fẹ́ láàrin wa náà bí ìròrí tó dánu ni pé ẹ wò pé kí ya mọ́jà wọn mà ìròrí yẹn dá àmọ́ kì í ṣe ìròyìn ẹ̀sùn ayé lópo ẹlòmíì tó bá mọ̀ pé òun ní trend yóò wá bọ́ ọmọbìnrin yẹn ni yóò ṣẹ̀ṣẹ̀ tó wé tiẹ̀ ah ẹ̀ ara sákì bọ́dà mi ló ti sára ìṣe ọlọ́run bá tẹ́ wọn gbọ̀rọ̀ tí wá sí báyìí èmi wò pé ẹ̀ sí ìbáàdì fẹ́mi o kó ló kó lẹ́ báàdì ó láì sí ní àti ìfẹ́ra wa gan ẹ̀yìn ilé ìyá ẹ̀jẹ̀ lọ kó lọ rí o tó bá wù látọ̀ wọ́n ṣẹ̀ tó wá tòwé tiẹ̀ náà yóò wá fẹ́ níṣú lọ́ka tí wọ́n so ìdìbò àpá kọ́lá tó bá lágbára tí wọ́n tún ṣe ìyàwó tí gbogbo ayé ò gbọ́ tọ́ ọ̀run mọ̀ ọ̀run òsì lè mọ̀ yorùbá ní mọ́sọ̀rọ̀ wọn tí gbogbo ayé ò gbọ́ pẹ́ tún ṣe ìyàwó ó ṣe kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìdí islam gbé wá nù tí gbogbo ẹ̀yọ́ bí bá sì kóra yí jọ tí gbogbo yí wá bá sọ̀rọ̀ tí tí ò bá rẹ́ni tó wù láàrin yí kò fẹ́ yí náà nù ẹ̀ sì wọ́n lọ bá lójọ́ rẹ̀ pé adé atúndókókò gbà ẹ gbọ́dọ̀ fara nítorí ẹ̀ tí ó bá wo gbogbo ibẹ̀ ọgbọ́tọ̀bí òwúdàgbò ní àbí òṣù gbogbo kan ó kàn fi ìgbé á ah, ìfẹ́ fẹ́nibọ́dì nínú ní mọ̀lẹ́bí ọkọ mi kò fẹ́nibọ́dì náà nù káàdìta ló fẹ́ lọ rí mari kó lọ ṣe gínú kó lọ rí mari ẹ dákun àṣà yìí gbogbo ibi tó bá kù sí ilẹ̀ Yorùbá kò lákọlẹ̀ o ẹ̀ ń lẹ́gá láì jù wá kí lápé agbèrè ní o orí burúkú tó ń gbé ìdàlùkù yá mọ̀ sí ni gbogbo àwọn ìyá kálukú wa àwọn bàbá kálukú wa tí wọ́n ti kó sínú ẹ̀ lánàá ọlọ́mọ́tàbá foríjì wọn ọlọ́mọ́tàbá kẹ́ wọn bó ti yé wọn mọ́ ní àwọn rò pa wọn fi ń sáàmù obìnrin táwọn bá ń su ní òpó àmọ́ àwọn rò bẹ́ẹ̀ ni in tó jẹ́ nínú ṣẹ̀ríà ni pé ìlẹ́gà láìsí kódà gbà ni wọ́n tún yìí fún ṣẹ́ ni lọ́ọ̀bẹ̀ lórí wọn ó sọ ní pé tọ́ yàrá ó pàtàkùn lọ́wọ́ pàtàkì láti pé ó òsì gbọ́dọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ yóò gbà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ká lóbìnrin ti dàgbà èyí ló padà sílẹ̀ sáwọn ìyá nínú àwọn ti dàgbà bàbá ní wọ́n sún lóko bàbá náà ní ìwà àgbàlọ́wà ìyá gbogbo àwọn báwọn ẹ̀ ń bá dàgbà náà mọ́ sí báwọn fún ṣẹ́gbẹ́ yóò kàn jẹ́ pò ké wọ́n kàn fi néèmù rẹ̀ lásán gbogbo yìí báyìí wọ́n kàn fi ṣe kínú kàn fi néèmù rẹ̀ amọ́tẹ́rí àti ẹ̀ fi néèmù rẹ̀ o àti ẹ̀ fi néèmù rẹ̀ lẹ̀ fún tọ́lọ́wọ́ ah ẹni yìí sì wà ọmọbìnrin yìí níwà ọmọbìnrin yìí dáa àbí òun kọ́lẹ̀ àbí ó dáa ó níwà kọ́lẹ̀ wù ẹ wò pé ah àwọn ọmọ rẹ̀ yìí ìṣàbá ní kókó àwọn ọmọ yìí kó bóòlù ó ti bá ta ní ò bá wa tọ́jú àwọn ọmọ rẹ̀ ẹ́ àbúrò ọkọ àbẹ́gbọ̀ ọkọ ó lè ṣe kí ó lè lọ àmọ́ gbogbo ẹni tí ó bá bá sọ̀rọ̀ afẹ́fẹ́ gbogbo jẹ́ àsìkò tí ń bá ń ṣokó lọ́wọ́ yẹn èèwọ̀ ní kẹ́nìkan kó bá sọ̀rọ̀ mọ́fẹ́fẹ́ ọ̀ nǹkan yọ títẹ̀ yá agbára láàyè rẹ̀ tí ẹ̀ ti gbọ́dọ̀ wà very very careful o ní pé ó lè mọ̀ pa lóhun kó mọ̀ sí kí nìjọba tó àwọn mímọ̀ sí àtọ̀ láàrin pé a ní ìtọkọ ti kú ni ìgbà ni pé ń dà sí tọkọ ti kú ni èèyàn ò sí pé àkọ́kú ti kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ̀dà tí yóò gbọ́dọ̀ gómìnà sọ̀rọ̀ ó ní ká ní ṣe ẹ̀dà kọ̀kọ̀kọ̀ àwọn àlfáà mímọ̀ yẹn lé ẹ̀dínlẹ̀ ọ̀nà àmọ́ tí ẹ bá bẹ̀tẹ̀ ní sùúrù kó fi tí o gbogbo àwọn kó ṣe gíní kò lọlẹ̀ ọlọ́kùnsáà ni o ọlọ́run fún alágbọ́yọ́ ọ̀rọ̀ rẹ ọlọ́run kò fi ẹ̀ṣẹ̀ rẹ yọ ọlọ́run wà ní. ṣọ́bìnrin nílé ìjọ orúkọ ọkọ rẹ̀ àwọn àlùfáà sọ̀rọ̀ púpọ̀ lórí ilé wọ́n máa wà láyé kan wá ìpìlẹ̀ ní pé kóníkálukú ń dórúkọ bàbá rẹ̀ ọ̀rọ̀ táwọn àfáà yà pàdé lórí wọn. wàhálẹ́kùn sàrà àwọn àkọsùnmá ẹlẹ́wà tẹ́nìkan yìí tẹ́nìkan yìí ṣe wọ́n ẹ̀yà ọmọdé ha ok àbára mẹ́rin tó ayà ok wọ́n ṣe wọ́n ṣe jẹ́ aṣọ tẹ́nìkan so àwọn alfáwà ní àpá inú lórí ẹ̀ àwọn ọ̀rọ̀ tó lálàáfíà ọlọ́mọdé àpá adágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní pé ìpìlẹ̀ ní pé kápẹ́ kálukú ló kọ bàbá rẹ̀ aisha yàwó àdìlẹ́rìn bíjú Aisha bintu Abubakar Fatima tó jẹ́ ìyàwó Ali bintu kíni ó kọ́ àbáyé lábẹ́ ìpọ̀ máa nábì ó kálukú náà fojú kọ bàbá rẹ̀ àmọ́ ká ní ta fẹ́ líǹkì ẹ̀ mọ́ ni pé ìyàwó ẹni tó jẹ́ báwọn ilé ìbò ti mọ́ sí ẹbí ọ̀tọ̀ ní mrs ọ̀tọ̀ sí ní miss mission olótúmọ̀ sí ọmọ lágbájá tó kọ́ àbá ní oṣù ẹ̀mí bá wà ní skul ẹ̀ṣẹ̀ tó bá ti wá di mrs tó rs yẹn mrs àbí èyí òun ni ti ọlọ́kọ ọkọ rẹ̀ ni wọ́n lò fún torí pé tí máa ń túmọ̀ sí ni pé ẹni tó wà pẹ̀lú so níbẹ̀ òun ló ti tó kọ ọkọ rẹ̀ àmọ́jọ́ tó bá àdírẹ́sì ààrẹ gẹ́gẹ́ bíi pé fámìlì tó ti wá kókò àbálẹ̀ ni ó lò ó yà ní òun tọ́ àwọn kíríkà wá ń ṣẹlẹ̀ nísìnyí tá a gbọ́dọ̀ tẹ́lẹ̀ àkàìkalẹ̀ báńkì lápèjúwe pọ́kọ́ bá kú gbà míì báńkì àkáǹtì owó lè wà ń bẹ̀ àwọn báńkì àwọn míì tọ́jú iṣẹ́ báńkì wọ́n mọ̀ du owó òun káwọn ṣe kíni kọ́ tẹ̀mọ́lẹ̀ ó tẹ̀mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ wọn lọ ẹ̀yin mọ̀lẹ́bí bò lẹ́ṣẹ̀ wá lè lọ kílèmù owó ẹ̀ ṣì wàhálà bẹ́ẹ̀ bá mọ̀yàn rárá bẹ́ẹ̀ bá mọ̀yàn ẹ̀ lè ṣe àwọn bẹ́ẹ̀ bá mọ́yàn owó nílé bí kíní o lè tẹ́lẹ̀ rẹ̀ ṣe wá rí wọ́n nà tó wá rọrùn jù déyàn fi mọ́ mọ́ ó ní pé ìyàwó tí èèyàn ní kó orúkọ èèyàn wà lára orúkọ rẹ̀ ṣe pé àti ti reality ní ìtumọ̀ ara wa sọ̀rọ̀ nísìn àwọn afáàtì ní apá irun àjọ yìí pọ̀káàjọ wá sí ìtàn báyìí láì tọ́ orúkọ ọkọ rẹ̀ tó bá lè wà nínú àkáǹtì tiẹ̀ náà tọ́rọ̀ bá dẹjọ́ ọkọ mi kí ni túbù pọ́kọ rẹ̀ ní bẹ́tà sílíkéèkì rẹ̀ ẹ ti wà káǹtì mi náà ta fi sọ́dọ̀ yín àtijọ́ joint ẹ̀ ẹ ti mọ̀ pé tọkọ tìyàwó ni wá ìrọ̀rùn lẹ́nu owó ìjáde ìrọ̀rùn ní kíni ọkànlẹ̀ máa bèèrè pé ẹ lọ mú death certificate certificate pé lóòótọ́ ló ti ló ti jáde láyé pé kò ẹ́ sí pé ọ̀yàwó wa gbowó tán ọkọ̀ tó wá dé ní <coughs> yóò tó wá dé lọ́la ọlọ́ta ni wa tó ní ti ti ní ìṣẹ̀lẹ̀ ní ayé so àwọn kan tí wọ́n lọ́wọ́ yìí kódà wọ́n lè pè fún nọ́mbà rẹ̀ tó ń fi rẹ́jísà kalẹ̀ wọ́n lè sẹ́ni méèlì ẹ̀ ogun kan ni wọ́n ti fi wádìí ẹ̀rì ìgbà bẹ́ẹ̀ sáwọn nǹkan yẹn o máa rọrùn kárí àwọn náà ló wá fún bẹ́ẹ̀ tó ti ń bí ẹ ókò èèyàn ìrọ̀rùn náà ní òdù ìyàwó ìyàwó mrs abdulhakeem àbí abdulrahim tá a ti mọ̀ ń lò ní jẹ́ ó parí so ìyẹn náà nígbà míì àwọn tá a gbọ́dọ̀ mọ́ tá a gbọ́dọ̀ mọ́ ẹ̀ consider ọlọ́pàá ṣàfihàn alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ Àríkù sọ́rọ̀. Ọkọ rẹ̀ ti mú. Sọ ajẹ́ pé ìyá ọkọ wà láyé, àwọn ẹ̀gbọ́n ọkọ wà láyé, tàbí àwọn àbúrò ọkọ. Bí ọlọ́run bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ nù. Ó wá sábà ló tó àwọn láti fi kí àwọn àwọn tó tó àwọn ọmọ tí àwọn ẹgbẹ́ irú ni tẹ̀lé àgbo orú nǹkan yẹn. irú yẹn. ní gbogbo ẹgbẹ́ rẹ̀ ti bá wọn bá wọn tí ó aláwọ̀ pé ọmọ yẹn lẹ̀. ọlọ́mọ sọ fún ní àgbóyọ̀ rẹ̀ irú yóò wá àsílà máa ń ṣe fún obìnrin bẹ́ẹ̀ obìnrin tí ọkọ rẹ̀ kú àbí ọkọ wa fi bí ọmọ márùn-ún lẹ̀ fún gbàdọ́kọ́ fọwọ́ márùn-ún lẹ̀ àwọn mẹ̀lẹ́lú wá wò pé á ah, ẹrù ló pọ̀ jù fún obìnrin kó mẹ́ta wá yá máa bọ̀ tọ̀ ọlọ́bìnrin wa yarí máa lọ́wọ́ pé à ah, ẹ̀dì máa dágbọ́n bùkátà aláàrẹ méjì ní pé ah, ẹrù rẹ ọ̀ lè rú ẹrù yìí anímọ̀ òní níbẹ̀ ọ̀ ṣẹ̀lẹ̀ ò sí ìlà kankan mọ̀ yín lọ́rùn tó bá kó náà ó yìí fẹ́ dúró táwọn ọmọ kó fẹ́ mọ tọ́jú nǹkan òun ìgbàláyè rẹ wà fún ìtàn ṣùgbọ́n ìgbà míì tí máa ń bí ọ̀rọ̀ yìí wà gbà mí ó lè jọ ọkọ àtìyàwó yìí ọmọ ń kàwé ọmọ ń ha Qur'an ọmọ ha mùtúnà ọmọ ń ṣe gbogbo àwọn ìgbésẹ̀ ọkọ wa kú àlọ́ ìdìlá yìí ẹ̀yin mọ̀lẹ́bí tẹ́lẹ̀ fẹ́ gba ọmọ àwọn ọmọ tí ń gbẹ̀yẹ̀ rán ha lé ha ah! ọmọ yìí kalẹ̀ bẹ́ẹ̀ òṣèlú bá tèmi ẹ̀wù èmi ò lè fáwọn ọmọ mi lẹ̀ in tó kọ̀nsídà yẹn ó tó kọ̀nsídà bí ó tó kọ̀nsídà so ẹni bá rí yóò kàn máa ń sọ pé ó ní agidi irú ọmọ obìnrin wo ló ó ní ìgbéraga ó jọ rẹ̀ lójú kò jọ rẹ̀ lójú ó ní point tí ó bá kọ́ ọmọ rẹ̀ fún èèyàn ẹnu ọwọ́ ẹni tí ó bá tọ́ ọmọ rẹ̀ gbogbo àtọkọ plan àti lásìkò tá a ṣe ẹ̀wà yìí tó yẹ pé ọgọ́rọ́gọ́ àwọn èèyàn sáláwọn tó ọmọdé lómi òráyé ọmọ rẹ̀ mọ́ wọ́n rántí gbà tí mọ́tò wà wà láyé ọlọ́ba akẹ́wọ̀ ọlọ́ba وتقبلها بقبول حسن وبعث الله يوم بعثها مع النبيين والصديقين والصالحين والشهداء وحاسب اولئك رفيقا. àwọn ọmọ mi wá lọ sọ́dọ̀ wọn gbogbo ọdọọdún sí rè gbogbo ọdún tún náà ọdún léyà mo máa ń di àpọ́nlé bá tẹ́lọ̀ mo máa ń di ìgbà rẹ̀ lórí gbogbo àwọn ọmọ àtìyàwó ibẹ̀ ní ilẹ̀ ní wọn lọ lọ́wọ́ àti wá lọ́dún lọ́jọ́ mẹ́ta ọmọ àkú lọ́dọ̀ ó wá ní ìjọ́kan ó wá ní kan náà ọmọ gbà náà ọmọ kọ́ yín káàkiri gbà náà òun náà ti dàgbà ní ìṣòro àwọn ni àfà ìjọ ìgbẹ́ bèrè kí ní kan lọ́wọ́ lè jẹ́ kí lágbájá yìí máa gbọ́dọ̀ rẹ̀ mọ́sà sọ ní kò rò báyìí ọgbọ́n ní orí àkọ́gbọ́ ọwá tẹ́sì ní orí mọ́ kàwó pé bá bí à ibẹ̀ náà kó mọ́jú tọ́wọ́ náà èyí àlá jí tọ́wọ́ náà ètò ibẹ̀ ní kò tọ́ àmọ́ ọlọ́run kó mi lọ ẹni tọ́ ń bọ́ ṣeré ni ń bọ́ àwọn ọmọdé pé wọ́n náà gbogbo ti mọ ìmísì bọ́tí sọ arábù sí arábù làwọn ọmọ ìpínlẹ̀ àrọ̀ bí agbára bọ́tí sọ arábù sí lẹ́sọ̀ sílẹ̀ tó bá gbọ́dọ̀ tèmi nìsín ṣe gbogbo arábù dé èmi lè sọ́ọ̀sì máa tọ́ nǹkan lọ́wọ́ ọmọ ọtọ àmọ́ ìtọ́ ti ń ṣe ìdẹ̀tí tẹ́mi lọ́wọ́ máa wá sí ọ̀dọ́ ọlọ́run kan ní ọ̀dà sáńdìn yàn ẹ̀yìn sáńdìn yà mí ìtọ́bẹ̀ wọ àǹfààní ti ẹnìkan ọ̀sáàdì pé kò sọ wọn kan mọ́ lọ́dọ̀ ìwọ náà dàbí gbẹ̀yìn ìwọ náà lọ yìí fẹ́mi nìkan ní máa dá sí lógórógó ni fẹ́mi nìkan ṣe olúwa rẹ̀ wọ wọ́n ta ṣùgbọ́n àgbẹ̀ wọ̀ ẹgbẹ́ bá àtúwọ́n nípa níbi pamọ́ ẹ̀yin ni ọmọ kó bọ̀ wá sí ọ̀dọ̀ wa ẹ̀yin òsì nílé tá a lè gbà wọ́n dígbà náà sẹ́ni kọ́rọ̀ lè gba kéèyàn wò ló yẹ pé tóbìnrin ní ìbá insist ìdámọ́rún nìyẹn ya ẹjọ́ máa lọ sókè mi ẹjọ́ máa torí pé àsìkò yìí bẹ́ẹ̀ lòmíì tó lóun fẹ́ gbọmọ lọ́mọ gan kèérí tiẹ̀ sókè mi kèérí tiẹ̀ tán then ọ̀gọ̀rọ̀ àwọn àtàgbẹ́ láyìnbá àwọn ọ̀dọ́ gbogbo àwọn tó bá ti ní orientation islam tó ti ní ọ̀làjú pa islam lónìí àwọn àyẹ́ máa ń fẹ́ dúró làwọn ọmọ wa ṣe fẹ́ yanjú níbi ọ̀rọ̀ islam láti mú ọlọ́ bí ìjù kùrán láti mú ọlọ́ ìjù mùtún àìmọ́yà àwọn òbí báwà àti wọ́n jọ ọmọ ń jà lórí ọ̀rọ̀ ọmọ mi kò mọ̀ kùrán báyìí kò sí mọ́ súnà báyìí kò mọ́ táàmọ̀ jà lórí ẹ̀ ẹ̀dá àwọn atáwà ń bára wà jà sínú yóò tẹ́lẹ̀ kan wá jáde láyé nu wa tẹ́yẹ̀ bí kan wá jókòó pé ẹ̀dẹ́ gbarú ọmọ kódà irú obìnrin yẹn ó lè pìfẹ́ kó nǹkan ọmọ fún ìmáàmù mọ́sálásí àwọn dúkọ́ òun kọ́ ọmọlọ fún ẹ̀yìn ẹbí lọ ẹ má bójú òpó kéré ẹbí o kò bójú kéré ẹbí o in tó wò ní pé bá a bá kọ́ mọ̀ yìí lè yí lọ́wọ́ nìyí ṣẹ́ bá wa tọ́ pàtíbẹ̀tẹ̀ kírù pàtíbẹ̀tọ̀ wọ́n wọ́n lọ́ ìlà àbẹ̀yìn àwọn ará àbí ìbò kan mẹ́ta mọ́ pè ní ó ní àwọn fẹ́ mú ọmọ àwọn láti bó ìbò àwọn fẹ́ mú wá sọ́dọ̀ wáyà yìí láti wá láti wá máa kẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀ lọ́gbọ́dọ̀ àwọn ilé ẹni ààbòsíbi ah, ah, tí ó lè gbé ìgbé ìwòlẹ̀ èmi náà ṣeré ni àmọ́ ọ̀dọ́ ti wà yìí àti ìmúṣẹ́ tó wà kọ̀díṣìbì fọ́mọ ilé àwọn ilé àwọn àwọn ọmọ tó jẹ pátí láti jọ ń bára wá ẹ̀fọ́ jẹ wọ́n ó sì jí padà wọ́n sì ní sáìsàn tó ó ta dẹ́jì ní mọ́jọ́lájú ó sì wọ́n ṣe kíni ó jí àti kéwú kádùgbò sí mọ̀ bá ti ẹ̀ lọ àrítọ̀ àwọn ajẹ́rù yìí àwọn ọmọ ilé ìlú tọ́ ẹ̀fún ìjọba àwọn ilé ìtọ̀ ọ̀dẹ́gbẹ́mọ́sọ́fin gbé

Argentina àti kìíní kan gbogbo àwọn ìlú kan kí á lẹ́gbẹ́ mọ́mọ́ rẹ̀ lọ́bẹ̀ yóò sọ wípé a ah, lóòótọ́ ìlú èbó ni mẹ́rin wọ́n sì lọ gbádùn mẹ́rin àmọ́ ọmọ tèmi ò lọ kí ni yóò pọ̀ sí dàbí ẹ̀sìn ẹ̀sìn ni mo mẹ́rin kan lọ́wọ́ lọ́wọ́ báyìí láti discuss ọ̀rọ̀ kan lọ́wọ́ lọ́wọ́ báyìí yóò yà wọ́n lẹ́nu pé mo tó fọ̀rọ̀ àwọn ṣe wá àṣìwá yìí mo sì sọ fún wọn tó bá ti sọ̀rọ̀ fún mi tí wá àṣìwá ti débẹ̀ á ti gé ni á ti ṣe wá àṣìwá wọn ẹni Canada náà ọmọ wọn ti wá wà ní government school àwọn government school bẹ̀rù nígbà àwọn school ti wáyà yìí government school rẹ̀ gbogbo kan ló fi ná private pa ọ̀fẹ́ wá ni ọmọ kan wọn lọ náà ni ó sì ẹ̀kọ́ ju bí ẹ̀kọ́ tó yẹjú tó yẹ kóró ẹni àwọn àgbẹ̀ á àwọn ọmọ yẹn rẹ̀ kọ̀kọ́ wọn ṣe gbogbo àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn yìí ń bá wọn ló jẹ́ tó wá fẹ́ kó wọn lọ private school níbẹ̀ náà tó wá jẹ́ ti àwọn mùsùlùmí nígbà tẹ́lẹ̀ náà ṣe adúgbò owó tó fẹ́ mọ̀ san mọ́ ah adúgbò owó ìjẹ́rẹ́ san ah

tẹ́lẹ̀ pọ́rọ̀ ní ìgbà ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábí sí kíni kàbí sọ mo máa máa tẹ ọ̀rọ̀ yìí lójú báyìí torí ọgọ́rọ̀gbọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí ó ná máa ń fa wàhálà torí ọ̀rọ̀ tí ó wà á sọ́dọ̀rọ̀ ó fẹ́ dẹbí wo ó fẹ́ tú ẹbí káwo ó fẹ́ ṣe gbá ó fẹ́ ṣàwo ọlọ́mọṣẹ́ àṣàlù ó ṣàlékún àgbóyẹ̀sì fún wa náà ọjọ́ ti lọ òjàmá ìyẹ̀kan ní fi mí dání ìyẹ̀kan ní mo gbé gbogbo rúmọ̀lẹ̀ ah bẹ́ẹ̀ mọ̀ sí máa ń ṣàwádà ti nínú kò sáwọn orúkọ lẹ́yìn àyẹ̀wò bí orúkọ lẹ́yìn bá ń bẹ́ẹ̀ bí àṣìwò àṣìwò kó gba ọ̀hìn. a ti máa ń gbọ́ orúkọ lẹ́yìn náà ní àmọ́ tí ń jẹ́bẹ̀ yẹn mo rà á kàn máa ń gbọ́ orúkọ lẹ́yìn orúkọ lẹ́yìn nínú àbíjà láti gbọ́ àmọ́ tí ń jẹ́bẹ̀. a ní pé ta kí ṣé ẹ̀ṣẹ̀ wà níbi tí kéèyàn sọ ọmọ lórúkọ Yorùbá nìkan tó dánú kọ ni pé lọ́wọ́ pàtàkì jùlọ ká sọ ní Abdullah lẹ́yìn rẹ̀ ká sọ ní Abdulrahman lẹ́yìn rẹ̀ káwò àwọn ànábí ọlọ́ kọ ànábí wa Muhammad k'awo kọ àwọn sọ̀hábà káwà lórúkọ àwọn kan náà bá wà wù wá ah, ó sì wù mí kọ́ mọ̀ ní ó máa báyìí kan náà sọ ọmọ kan ah, ọmọ mi náà èyàn lè wá sọ ọmọ yẹn náà ló kọ kí ẹ̀ wá tó wá ẹbá tí ní ẹ̀sì lè dúkọ púpọ̀ ẹ̀ṣọ́ ló kọ yorùbá tó wù yóò ẹ̀tọ́ wá wá ló kọ ta ló dá ló kọ lọ́pàá lẹ́nu kọ àṣọ àbá ẹ̀tọ́ ṣe kí ni ẹ̀tọ́ sọ ó sì máa jẹ́ méjèèjì papọ̀ ọlọ́mọṣà fún alágbóyọ̀ rọ ẹ̀dá kọjá lórí torí ọjọ́ ti lọ àtútù níwà وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته